sì mi lọ ọbẹ̀ níbi tá a ti lọ ṣe. ẹbí tààrà tọjú lùmọ̀ ó tún sí yá o ẹwà gbẹ́tọ̀ kan ọ̀tọ̀ tó fà kíkì o. ẹbí tààrà tọjú lùmọ̀ ó tún sí yá o ẹwà gbẹ́tọ̀ kan ọ̀tọ̀ tó fà kíkì o. ètò alánú báríkà àti oníkejì o àràgbá yàmúyàmú ṣòwò lè tó yẹ. ètò alánú báríkà àti oníkejì. tuntun ti o. ètò tí ó tí ó láfiwé. kò lábùkù kò fún oyè. bọ́ọ̀dù ìyá ń ètò. so um, dj babuji. bàbá. ẹ káàárọ̀ sà. ẹ káàbọ̀ ẹ kú ilé eh. ẹ kú ilé ilé. ẹ fara lílẹ̀. ẹ jẹ́ n kí àwọn ará ilé. torí mo fẹ́ fẹjọ́ yín sùn alájì ló ní máàkì yín o mo fẹ́ fẹjọ́ yín sùn àwọn èèyàn alájì ló ní máàkì gbogbo o mo fẹ́ fẹjọ́ yín sùn àwọn èèyàn. mo ń gbọ́ yín alájì kí mo tún ṣe báyìí. ẹ ń fẹ́ irọ́ lórí ètò lónìí. kò sí rọ. ọdún òmu lọ́rọ̀ tí mo fẹ́ sọ fún yín. ọdún èyí lọ́rọ̀ tẹ́yìn fẹ́ sọ bọ̀tẹ́yìn ò fẹ́ rọ́. irọ́ ni mi ò fẹ́ mí ní kẹ́ ẹ mọ́ sọ̀rọ̀. Ah, àmọ́ àwọn róòfù tẹ́ ẹ mọ̀ pàdé pé a wà nù dictionary báyà ni rí. ee torí pé èmi ẹ̀jẹ̀ kì í ṣe rọ́ náà ni. kì í ṣe rọ́ nkẹ́ ni. kì í ṣe rọ́. nìjẹ́ kí a wà ní. alhaji. ẹyin nu olóònù. tẹ́bá ní kí n tẹ́bá ní èmi ò parọ́ o àmọ́ tẹ́bá ní má parọ́ mo ti mo ṣèlérí fún ilé ẹjọ́ yìí wípé mi ò ní parọ́ gbogbo ohun tí bá máa wí òótọ́ ni. ẹ àrò dáadáa o. ẹ ẹ sọ fún mi kí n tó búra kí n tó búra. bẹ́ẹ̀ni torí èmi ò fẹ́ràn wọ́n tún náwó sókè ni o. ṣe rí irọ́ yín mm. o ti fẹ́ gbẹ̀mí mi. Ah, ah, aláàjì tí yín kan ti fẹ́ yí èmi lọ́rùn títọ́ lọ́sí o ti fẹ́ yí èmi lọ́rùn torí gbogbo ìgbà ni mò ń fojoojúmọ́ òun pé ó dẹ̀ lè jó òótọ́ <laughs> àbí ah, ó dẹ̀ lè jẹ́ tuntun ni o kò possible. ṣé bẹ́ẹ̀ ṣe máa rò bá ti wà gbọ́tò ni. tèmi ìtò lágbára ṣé tí bá gbọ́ ti irọ́ èní ìyá mi tí bá gbọ́ ọ̀rọ̀ èní. <laughs> ìwà ni ní ṣé tí bá gbọ́ irọ́ tèmi. ọ̀rọ̀ tèmi ọ̀rọ̀ gidi. ẹ mọ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀ kan bẹ tí ò ṣẹlẹ̀ rí. bẹ́ẹ̀ni ṣe pé tá a bá fún yín. Hmm. ẹlẹ́ni parọ́. èmi ò parọ́ o. ọ̀rọ̀ lẹ fẹ́ sọ. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kí àwọn èèyàn. ẹ̀yin olólùfẹ́ wọ ẹ bẹ̀rẹ̀ láti ibi facebook page wa bí a ṣe ń sọ ẹ try because very very soon a máa bẹ̀rẹ̀ sí ní lò official facebook page tó jẹ́ tiléeṣẹ́ QH radio afẹ́kẹ́ lọ follow ẹ̀ lórí facebook fún nǹkan mi kọ́ torí ìgbà tá a bá ní ìpàdé àpérò tí a dẹ̀ ní sí lórí rédíò bóyá facebook live la fẹ́ lò ìgbà míì wà lè má sí nínú studio kí program yẹn ká wa mọ́bì kan a kàn máa go live straight away àti bẹ̀lẹ́ ti máa wò wá ẹ̀yin tó bá jẹ́ pé ẹ tí bá wa fọ́lò péjì yẹn ẹ lọ fọ́lò QH radio lórí Facebook ṣé wàá rí QH radio yẹn oríṣiríṣi ló wà ń bẹ àwọn yẹn ti open orúkọ yẹn lórúkọ wọn ti open orúkọ wa ní different different forms ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe máa dá tiwa gangan mọ̀ QH radio tó jẹ́ tiwa number one ni pé QH radio nìkan òun la kọ síbẹ̀ ààfin kankan sẹ́yìn hmm, hmm qh radio nìkan ni kò ń ní anything lẹ́yìn o qh radio nìkan ni ẹlẹ́ẹ̀kejì ni pé capital letter nìkan náà fi kọ gbogbo ẹ̀ hmm. ẹlẹ́ẹ̀kẹta ni wípé logo wa tó wà ń bẹ̀ green and red òun ni green àti red lọ́wọ́ ìsàlẹ̀ rẹ̀ ẹ ti máa rí accra to the world ẹ tún wá rí fọ́tò mi lọ́wọ́ ẹ̀yìn logo yẹn fọ́tò mi tó wà ń bẹ̀ n tẹ́ fi máa dààmú nìyẹn o gbogbo ẹ̀yin tẹ́ wá máa ń sọ náà pé ẹ máa ń fẹ́ gbọ́ wa lórí ètò tá a bá ń ṣètò lọ́wọ́ yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe ń wò lórí YouTube ẹ bá wa lọ sórí Play Store fẹ́yìn tẹ̀ Android ẹ lọ dáńlódù QH radio lórí Play Store fẹ́yìn tẹ̀ Android ẹ̀yin tẹ́ bá yẹ pé iPhone lẹ́ ń lò ẹ lọ sórí App Store kẹ́ ẹ dáńlódù QH radio ń bẹ̀ kìtìkìtì lẹ́ẹ̀ máa gbọ́ wa aago kan ọ̀sán Ghana time òun la sì máa ń bẹ̀rẹ̀ tó wa kẹ́ máa pàdé wa àbọ̀ wa kí gbogbo ètò ìdí ẹ̀ gbọ́dọ̀ ṣùgbọ́n kó tó di pé a lọ ẹ ká fi ẹsẹ̀ kan sáré yà sí iléeṣẹ́ Renix Reshape iléeṣẹ́ Renix ta sọ fún yín pé wọ́n wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà nǹkan tí wọ́n ṣe iléeṣẹ́ Renix náà ni pé wọ́n ń ta àwọn aba product àbí ká ní eba product àwọn oògùn ìbílẹ̀ tó jẹ́ pé tẹ́ ẹ bá lò ó gbogbo ara yín ni ó máa jí pépé wọ́n lóògùn kan tó ń pè ní knockout organic capsule ìyẹn máa ń ṣiṣẹ́ fún àwọn èèyàn tó bá ní high blood pressure ẹ̀yin tẹ́ bá ní tó bá sọ pé ìfúnpá yín máa ń ga ẹ máa ń ní high blood pressure tí tó yẹ pé gbogbo àní bp yín máa ń high tẹ́ bá lo knockout organic capsule ojú ẹsẹ̀ ní bp yín máa kúrò ńbẹ̀ ẹ̀dín gbúrò ẹ̀ mọ́ oríṣiríṣi àwọn product míì ni wọ́n tún ní rẹpẹtẹ láti irun orí dé ìkànnà ẹsẹ̀ gbogbo nǹkan tó bá ti ń ṣe yín ẹ try kẹ́ ẹ kàn sí wọn lè ṣe renix ẹ kàn pé wọn kẹ́ sọ fún wọn pé nǹkan báyìí ló ń ṣe yín o wọn á dẹ̀ fún yín lóògùn tẹ́ máa lò sí àlàyé dẹ̀ máa jẹ́ pé ó lè jẹ́ nu egungun ó lè jẹ́ ojú ó lè jẹ́ ìtọ̀ ṣúgà ó lè jẹ́ anything tó bá ti jẹ́ ìṣòro nínú àgọ́ ara yín ẹ má jẹ́ sọ̀rọ̀ ju ẹja gbòpolówó wọn ká tó tẹ̀síwájú tá a bá ń pariwo iléeṣẹ́ Renix Shein LLC nígbàgbà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àjàdàkú kúrò ní orí nǹkan fìdí gbogbo ayé ló mọ láìní ọ̀kan òjọ̀kan o àjẹbìdán ló ti iléeṣẹ́ Renix Shein LLC jáde àwọn bíi knockout organic capsule tó ṣiṣẹ́ fún ìfúnpá tó ga ìyẹn bp flexit organic tó ṣiṣẹ́ bíi mọ̀nàwá nínú egungun fún gbogbo ẹni tó bá ní àwọn àrùnmọ́lé chaga blum true force èyí wà fún àwọn obìnrin tó bá ti wọ menopause tó síbẹ̀ ọkàn organic capsule yìí tó ń dènà àìsàn ọkàn tó sì wúlò fáwọn márùn tó bá ti ní f six got five forty x capsule eléyìí ló ṣiṣẹ́ fún oúnjẹ tí kò tètè dà nínú ara tó sì tún jẹ́ kí èèyàn lè jẹun dáadáa cognic hemp medium roast coffee èyí ló ń dènà ara àsanjù kàrò kọfẹ nílẹ̀ kàrò sì jí pépé ọkàn flex organic dumins box ó dára láti máa jẹ fún ọmọdé àti àgbàlagbà láti dènà àìsàn inú ara bákan náà pro benis digestive enzymes plus èyí wà fẹni tí kò bá rí ìgbọ̀nsẹ̀ sí déédéé Venice. organic pea protein plus ó dára púpọ̀ fẹni tó bá nílò èròjà protein nínú àgọ́ ara tó fi mọ́ ọkàn fanilakunlajin ètò mú kí ara jọ̀lọ̀ kó sì máa dán kàrà ó sì ti pépé gbogbo bá wá jìnnà ìlà kó láti rí àwọn ojúlówó oògùn tó ń jẹ́ bí ìdán yìí ẹ̀ka sílé iṣẹ́ renix the shape llc ní four forty louisiana street suite nine hundred houston texas zip code ni seven seven zero zero two telephone number one eight eight eight eight nine six nine four three eight whatsapp number wọn ni eight three two eight nine eight nine six one zero tàbí wẹ́bsáìtì wọn www.renictheshape.com tàbí www.renictheshape.store tó bí ó ṣe jẹ́ òun náà lè ti gbọ́ yẹn láti lè ṣe renix nǹkan tí à ń try láti sọ òun náà ni pé iléeṣẹ́ renix àwọn nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ ni pé àwọn herbal products lọ́lọ́kan ọjọ́ kan ni wọ́n ta ẹ jẹ́ ká fún yín ní phone number tẹ́ máa pè wọ́n sí plus one ẹ má gbàgbé pé eh, Houston Texas ni wọ́n wà o DJ Babji ẹni fẹ́ ra àwọn products wọn àwọn ilẹ̀ tẹ́ ń ta káàkiri. ẹ tí n ti lọ gbowó lẹ ilẹ̀ ilẹ̀ wulẹ̀ ń gbowó ẹ̀ káàkiri ẹ̀wà rújú tiwọn. <laughs> nọ́mbà iléeṣẹ́ Renix ẹ̀já fún yín plus one eight three two eight nine eight nine six one zero plus one eight three two eight nine eight nine six one zero plus one eight three two eight nine eight nine six one zero nọ́mbà ilé máa pè wọ́n sí nílé iṣẹ́ Renix ẹ jẹ́ ká sáré kí gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ti wà lórí ìlà ẹ ok check the other one ẹ jẹ́ kí prince fash ẹ díje babuji baba èní ni prince fash ṣe bẹ́ẹ̀ de o. ah èní mà lọ́jọ́ bí wọn. olórí ọ̀dọ̀ qh olórí ọ̀dọ̀ qh radio olórí ọ̀dọ̀ qh radio èní ni bẹ́ẹ̀ de wọn. ah baba kẹ́yà lè kí wọn pé wọn kú ọjọ́ bí èní. ẹ kú ọjọ́ bí o. a kí congratulations baba. ẹ mo kí gbogbo yín o eh, Mr Sharp Sharp láti London hmm. Woolwich ni wọ́n làwọn wà lọ ẹ ti ta dédé wù mẹ́yìn wọ́n rántí pé bàbá tiẹ̀ rí gbogbo ẹ̀ a rí gbogbo ẹ̀ eh. akí mọ́mì wa alaja Daudu Alaja Daudu Alaja Daudu tí wọ́n jẹ́ ìyá àdínì QH radio ìyá àdínì QH radio Amẹ́ríkà làwọn náà ti ń gbọ́ wa bá ṣe ń àwọn màmá nù mọ́mì ẹ̀ káàbọ̀ ẹ̀ káàbọ̀ sílẹ̀ àkọ́dọ̀ hmm. ah mọ́mì làwọn kí Americans fourth àbí wọ́n ṣàjọ ọdọ pé amẹ́ríkà ṣàjọ ọdún kan lé ní ọdọ pé amẹ́ríkà ṣàjọ ọdún kan lé ní. bẹ́ẹ̀ni ní ní ọjọ́ táwọn náà gbòmìnira. sí ìtọjọ tẹ ẹ ta lè fún ọ. irọ́ irọ́ irọ́ ọjọ́ tí wọ́n aláwo dáàdì mi kọ máa ẹ̀gbọ́n dáàdì mi kọ máa ta lẹ mí lóhùn náà. alájà dàwùdù wa káàbọ̀ láti amẹ́ríkà àwọn ìyá àdínì kí ẹ tún rédíò. ìyá àdínì kí ẹ tún rédíò. akí mr adéwùmí náà káàbọ̀ àwọn ẹlẹ́yẹ ẹlẹ́ẹ̀karùn-ún ẹlẹ́yẹ ẹlẹ́ẹ̀karùn-ún amẹ́ríkà làwọn náà ti ń gbọ́ wa. àwọn ẹyẹ nu. Hmm, ajia ibrahim akímọ́miwá pé wọ́n káàbọ̀ ajia ibrahim ẹ káàbọ̀ láti orílẹ̀-èdè nàìjíríà. ilé mhm. ẹ ṣeun pé ẹ ṣeun gan ni ẹ káàbọ̀. ẹ ṣe gan wa. ẹ ọ̀tá tún ni o ah mo ti rí mọ́mì mọ́mì wa mrs ellie láti italy láti orílẹ̀-èdè Italo hmm. eh, àwọn ti Napoli like Lagos. Napoli like Lagos. Hmm. àbíkẹ́ ti kíní yẹn hmm. káfíyẹn máa kí wọn lọ́kẹ́ tó dẹ̀ tó akínmọ́wá Mrs Elin. láti Italy pé wọ́n kàbọ̀ sí orí ètò Mr Shina Ọlá Mr Shina Ọlá láti Chicago ọ̀rọ̀ wà tá a máa sọ eh, mẹ́wọ̀n tiẹ̀ ni ó ti lọ ó ti lọ sórí ọ̀run the other side Mr Shina Ọlá láti Chicago akínpẹ káàbọ̀ alájà ní máa ṣàwọn mọ́mí wa ẹ káàbọ̀ láti London ẹ eh, akí grandpa o Mr. Yomi Ọláyọríjù láti North Carolina ẹ káàbọ̀ sórí ètò ọ̀túnba gbogbólé Mr. Abdullahi hmm, ọ̀túnba mm, Abdullahi akínpẹ ẹ káàbọ̀ sí orí ètò yìí adẹ̀kí great grandma great grandma akínwọ̀n káàbọ̀ láti United Kingdom bákan náà la kí wa mrs josephine obidipe ipe mọ́mì wọn káàbọ̀ sórí ètò ẹ̀gbọ́n benjamin láti maryland ẹ̀gbọ́n benjamin láti maryland akínpé ẹ káàbọ̀ sórí ètò sà ẹ ṣeun bákan náà la dádì wa tí wọ́n jẹ́ agbọ̀rọ̀dún gbogbo qh radio lọ́kùnrin ní orílẹ̀-èdè england dádì wa agbọ̀rọ̀dún qh radio láti uk ìyẹn pastor israel ṣe é rántí dáàdi wa tí mo sọ Pastor Israel Oyegole láti London dáàdi ẹ̀ káàbọ̀ sórí ètò ẹ̀ ṣeun gan-an ni mo kí kíní mo kí everybody mo kí gbogbo èèyàn mo kí gbogbo èèyàn kankan ṣá mọ́mí wa Mrs. rántí wọ́n làwọn kí wa. àwọn ìyá ọ ni. Eh, ah, ẹ bẹ́ẹ̀ ni ẹ ṣe ẹ ṣe ẹ ṣe gan ni mà mr segun adewale láti dubai láti dubai akin mm. pe ẹ káàbọ̀ um, good afternoon good afternoon gbogbo ilé good afternoon sáà ni mo rí mi rí orúkọ ọmọ mi wáyé but wọ́n fi good afternoon síbẹ̀ tatu ni o tatu ni o àwa náà kí wọn. ní wọn ni kí n kẹ́yìn ah, àwa nìkan náà kí. àwa sẹ́yìn nìkan lè jáwádìí. ẹ̀yẹ́ nìkan kì í jáwádìí. <laughs> ok ọ̀pọ̀ yẹn ló ń jẹ́jẹ́ mu. <laughs> ẹ <laughs> eh, wọn wà dákọ àwa àwọn kan ní wọn àfọkọ tí ń sì. ó ti dà mí sí lára àwọn àwa yẹn. Hmm, ó kàn ṣe pé mo wá kí mọ́mì wa a kí wa gangan gangan àwọn tó jẹ́ mọ́mì mọ́mì mọ́mì mọ́mì mọ́mì mọ́mì. àwọn mọ́mì wa nù. mrs monique akínpẹ̀lú. akínpẹ̀lú ìyá dáadáa. Sherry mrs monique akínpẹ̀lú yìí hmm. Hmm. tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ wọn àfi ká wọ́n ń ṣe dáadáa ìyá dáadáa. Mm, àwọn ìṣe dáadáa. àwọn ìyá dáadáa nù. mrs monique àwọn ìyá àwọn ìyá tàbí yangan ìyá. mrs mm, monique akínpẹ̀lú ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sáárín wọn. wọn ní ká bá kí prince fash pé happy birthday. happy birthday prince fash mrs monique ní ká máa kí yín. ẹ káàsán o ẹ kú gbìyànjú ọlọ́run àfi ń ṣe lórúkọ jésù. lórúkọ jésù. mọ́mí wa yẹn ò forúkọ wọn sí. Ah, orúkọ wọn wà very important. àwọn ọ̀dẹ̀ wa forúkọ sí. orúkọ wọn wà very important. bẹ̀ẹ̀ tí wọ́n forúkọ jésù sí náà ló jẹ́ kí n kà jáde pé mo láì Jésù gan mo láì Jésù gan. èmi gan fẹ́ràn Jésù. Mr. Yomi Ọláyọrí jù mo ti kíra dé wa alájẹ ẹkú bẹ̀rẹ̀ tó lọ́wọ́ àfihàn ṣe gbá gbégbé I'm one of silent watcher. wọ́n lórúkọ àwọn ni Sherifat Bolanle Oyeleye. bẹ́ẹ̀ni. ok. orúkọ um, wọn náà ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ètò. bẹ́ẹ̀ni. DJ Babs jẹ́. baba ọlọ́run ní parọ́ fún yín. àmín. ẹ má parọ́ fún mi. mi ò parọ́ fún yín alájí ẹ ooo ẹ rí pé bọ́ndì ti jáde ń sìn. mo rí tí mo torí ẹ náà mo ṣe bẹ̀ yín. ṣe rí. mítìn kan ló lọ fún ṣe rí ẹjọ ó lọ rẹpísẹ́ǹtì mi ní alájí alájí. ṣe rí wọn ò ní parọ́ fún yín. mi ò parọ́ torí àwọn èèyàn ọbẹ̀ sọ mi ò fẹ́ dá wọn lágara. òun náà mo sọ. mo ṣe ní kóun lọ ṣojú mi ibi tó lọ. ẹ wù mí wọn ò ní parọ́ fún yín. mi ì parọ́ fún yín alájí ó yẹ gbé mi débẹ̀ kí ló ṣẹlẹ̀. Ah, alájì máa gbé yín débẹ̀ máa tún gbé yín kọjá bẹ̀. irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ah, irọ́ kọ́ ẹ mọ̀ jẹ́ irọ́ ẹni pé bọ́ndé lẹ́yìn àtijọ́ monday àtijọ́ monday tí ẹ ti gbóhùn mi lábẹ́lẹ̀ mm, torí pé ó wà important kí n wá sí studio lọ́jọ́ monday yẹn mo láti ní ká yẹ meeting wa yẹn sí tuesday látijọ́ tuesday yẹn láti wá ẹni sùúrù meeting yẹn ni mo ti wá kò sí látijọ́ tuesday alẹ́ àná la ṣe parí ẹ̀ la ṣe finalize ẹ̀. ṣe ìṣòro ìṣòro lẹ ṣe meeting. Ah, alhaji ó dàbí wàtí yẹn lọ kọ́ńfàbù ni. <laughs> torí àwọn ọlẹ̀ tí wọ́n gbé sí mi wájú báyìí ẹ ti gbọ́ ìlú tó ń jẹ́ Sri Lanka rí alhaji a ti ní àwọn aṣojú tó ti fẹ́ ta tó jẹ́ gọ́ọ̀mẹ̀ntì wọn là ń bá ṣe meeting látijọ́ tí wọ́n ti ti pè mí fún meeting ni mo ṣe ní kí Bondi lọ <laughs> kó n lọ ṣàṣojú mi bẹ́ẹ̀ ilẹ̀ Sri Lanka yẹn ṣẹ́rí ilẹ̀ yẹn nígbà tí mo tí èmi àtàwọn survey tèmi àtàwọn survey tá a débẹ̀. ẹ ti lọ Sri Lanka bẹ́ẹ̀ ni ọlọ́kọ̀ ti mú yẹn mọ́ bọ́rọ̀. nígbà tí a débẹ̀ tá a ṣe survey mọ́lẹ̀ ti lọ Sri Lanka lẹ́nu jẹ́ta yìí bẹ́ẹ̀ ni ẹ mọ̀ bọ́rọ̀ bọ̀. ìgbà mélòó la já fi gbé egun débi kátìkún plẹ́ẹ̀nì kátì padà ni ibẹ̀ lòun náà fèsì nsìn. <laughs> tí fọ́nì máa padà wọlé báyìí nǹkan. ẹ máa wo alájì bóyá ó máa wọlé àbí ò ní wọlé ẹ máa wo. ń padà rán ilé tí o. a jẹ́ pé bóyá ó gbàgbé nǹkan ni. <laughs> torí ibẹ̀ ló ń sáré lọ yẹn torí ilẹ̀ yẹn ilẹ̀ yẹn kì í tí má ní kí n wo ó tó five hundred acres ah, ah. bẹ́ẹ̀ ni ilẹ̀ Sri Lanka yẹn tẹ́yìn fẹ́ ta Sri tá a fẹ́ ta nǹkan tó kọ̀ wá wà ń bẹ̀ náà ni pé lọ́wọ́ ẹ̀ tí lè máa fi sọ pé fẹ́ kọ́lé lé lórí àwọn èèyàn lè sọ pé àwọn fẹ́ kí n ṣe lẹ́ ilẹ̀ buwa ṣe ilẹ̀ bẹ̀rẹ̀ grand ni. ibẹ̀ yẹn ni mo ń láti ṣàlàyé torí ibi tẹ́mi wá èmi yẹn ń parọ́ aláàjì ilẹ̀ tí mo fi ilẹ̀ ilé tó wà ní Sri Lanka yẹn ilẹ̀ bíi kẹ́ máa sin ẹran lórí ẹ̀ kẹ́ máa kẹ́ máa sin bí ẹdìyẹ pẹ́pẹ́yẹ nǹkan ni. ẹ bá fẹ́ ti jẹ́ àgbẹ̀ tọ́fẹ́ káàdì ẹ̀ mọ̀ yé bíi màálù bíi màálù nǹkan ilẹ̀ yẹn ẹ̀yin ni ọlọ́run. mo àti lọ secure. ẹ̀ tẹ́ bá ti ní ìdí ẹ̀ bíi five hundred acres ni o. ṣùgbọ́n èèyàn kan ló lè lò ó. àwọn ẹranko mhm. àwọn nǹkan tí àwọn nǹkan bíi eh, nǹkan ọ̀sìn ẹ̀ lè pín nǹkan sórí ẹ̀gàn kó wù. àbọ̀ abálọ̀rọ̀ yìí. àlọ́ àbọ̀ abálọ̀rọ̀. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn àbọ̀ abá ni. torí mo ṣe dé ni torí ìfẹ́ ìfẹ́ kẹ́ ẹ dí mi lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ gidi tí mo fẹ́ sọ fún yín. ah ó dà ẹ sọ tí. àdúgbò wa yìí. ẹ ẹ kò yẹ ṣe lórí àdúgbò yìí náà. ṣé n pé àti àti ní landlord meeting tá a máa ṣe. monday lè wá kan yìí bó ṣe dàárọ̀ tuesday ní a bá kan géètì ah, àwọn èèyàn lọ́kàn kì í ṣe àwọn ẹranko. Ah, mo bá àwọn ẹranko ló tún mẹ́jọ fún wa ni. <laughs> bó ṣe wá kan géètì mo bá jáde náà bá ní gbogbo àwa tí a nílé ní àdúgbò yìí hmm. pé meeting ti wà tí. Ti gbogbo wa ò máa ṣe o. ìpè landlord meeting. ok àwọn oníyàjọ́ tá a ti débi àṣírí wọn la máa máa ṣe. Mm lọ́ba náà ṣèpàdé náà lẹ́ Tuesday DJ Babjé bàbá kò tiẹ̀ ń sùn lọ́wọ́ ni ah. ní fóònù bá ní gan-an ìgbà tí ń gbé ọba ní mítìn ti bẹ̀rẹ̀ ah. ebo níbẹ̀ ọba ju ilé chairman àdúgbò fún mi ìgbà mo débẹ̀ hmm. bí mo ṣe bá àwọn tòlótòló lẹ́gbẹ̀ẹ́ kẹtí ẹjọ́ kò níye. tòlótòló. àgàpọ̀ ẹ máa gbọ́ ṣé wọ́n há tòlótòló. ẹ máa gbọ́ yẹ ìtí ọ yà ìlẹ́nu díje bàbá jẹ mo wá ra àwọn tòlótòló tí wọ́n tò báyìí lórí tíà tí wọ́n jókòó ni o lórí tíà tí wọ́n jókòó sí nkálukú wọ́n sì fọ́ lẹ́ran báyìí. wọ́n tún fọ́ lẹ́ran. <laughs> àwọn tòlótòló lẹ́gbẹ̀ẹ́ kan mo wá rí àwọn ẹ mọ àwọn olú ajá tí wọ́n gbó bẹ́ẹ̀ ṣe gbójú ni yẹn torí wọ́n tóbi yẹn torí wọ́n tóbi wọ́n tò àwọn náà sẹ́gbẹ̀ẹ́ kan báyìí wọ́n tò àwọn màálù sẹ́yìn báyìí sáàrin wọn lẹ gbà kọjá ni àbọ̀ gba. èmi ò tilẹ̀ tí ìwọlé mo kàn wúwo náà kàn wá ní pé kí ló fẹ́ ṣẹlẹ̀ mí mo rò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ mí àwọn ewúrẹ́ Na mm. wàá pọ̀ láàrin wọ́n ní empty chair tẹ kó bí ń kọ́ wọ́n nìyẹn làwọn tá a jẹ́ èèyàn máa jókòó sí ẹ mú kí àwọn ẹranko ṣe ń bí wọ́n ní ṣe bí mo pé poultry wà ládùúgbò yìí ah. poultry tá a dẹ̀ ń sọ ó sì dédé irú ilẹ̀ tẹ́yìn náà fẹ́ ta yẹn ṣẹ̀pẹ́ ní ilẹ̀ tó lè fi sin bí ẹran tó lè máa wọ́n ní ṣùgbọ́n gbogbo àwọn ẹran tó wà ní po àti tòlótòló tó wà poultry àtàgbò àti màálù àti ajá kankan hmm. gbogbo náà gbọ́dọ̀ máa tẹ́tí kí wọ́n gbọ́n tá a fẹ́ sọ. tá a fẹ́ sọ. kì í ṣe pé táwọn sọ̀rọ̀ tán tí ajá kan àlóhùn ọ̀gbọ́ àbí tí màálù kan àlóhùn ọ̀gbọ́. kí wọ́n tẹ́tí. wọ́n nídìí tán fi sí poultry sílẹ̀ nìyẹn pé ẹ̀yin ẹranko ẹ̀yin náà wá mẹ́tì ah. wọ́n nídìí tí mo ṣe bá gbogbo wọn tí wọ́n jókòó nìyẹn. ẹ wọ́n dédé kọ́ mọ́dàgbà tí yẹn ń parọ́ àṣà ti mí kí ló mọ̀ bí àwọn torí mo ti rí ajá tó ń gbẹnu báyìí. torí mo mọ̀ pé ẹ̀bẹ̀rù ajá sí òun náà mi fẹ́ sọ. Eh, asáṣe mítìn lédè kan dj babjé. ẹ̀yin àtàwọn. àwọn gbogbo àwọn animals ti o. gẹ́gẹ́ bí n pa àwọn náà jẹ́ bí landlord àdúgbò. gbogbo wọn ni wọ́n wà ládùúgbò tọ́nà náà nílé. èmi ti ẹ̀rù pé létí wọ́n ń sọ yẹn pé wọ́n ti ń sìn wọ́n yẹn mo rò pé bóyá wọ́n ní olówó kan ni wọ́n ní kò sọ olówó kankan bẹ́ẹ̀. àwọn ọlọ́kọ mo ní ládùúgbò yìí náà wọ́n tún dájọ́ wọ́n náà fọlọ́ ṣẹlẹ̀ rí. Ah. alájì báńkì wo lọ kò sí. ṣé èmi wọn bọ dájọ́ ni àlẹ yẹn gbàjọ. ẹ tẹ́bi lè mọ̀ pé wọ́n dájọ́ ni mo yẹ fẹ́ mọ̀ pé báńkì eh, wo ni wọ́n kò sí. wọ́n sọ fún mi náà ni wọ́n sàtìfi kọ́lé wọ́n nínú ilé yẹn àwọn ni ẹ kún bẹ tòlótòló wà ń ajá wà ń àgbò wà ń màálù wà ń tí mo ti ẹrù bí ẹ fẹ́ sọ pé mo yàn fẹ́ há tòlótòló fún láńlọ́ọ̀dù kọ̀ọ̀kan. ah mi tòlótòló kí ni ìtàn sọ ni pọ̀rọ̀ tá a bá ń sọ kí wọ́n mọ yára wọn bẹ́ẹ̀ ni. ẹjọ ẹjọ ẹ jọ ṣé english ni wọ́n sọ ni àbí wọ́n sọ yorùbá àbọ̀ sọ tree. ṣé sí àwọn ṣé sáwọn àbí sáwọn tòlótòló sáwọn tòlótòló. ìdí táwọn náà sọ ló kálukú jọ sọ. èdè wo lẹ sọ ni. èèbó ni èèbó làwọn adé. tòlótòló wa ń sọ tòlótòló ń sọ èèbó. àwọn ò tiẹ̀ gbé èèbó rárá asadi ẹ gbé èèbó díje babjé nígbà tẹ tójú lórí àwọn adìẹ. tó dìde tó fẹ́ mú tọ́jẹ́ sàn lẹ́ àbí. ìtọ́kọ sọ ni pé ó ní mo kí gbogbo ilé pé kú jókòó. yorùbá lè fi sọ alájí. òun sọ lè bo ni mo bá ti. alájí. ó bá ti ẹ mọ̀ pé ọ̀rọ̀. ẹ̀yin lẹ ká má parọ́ o. etí ìsìn parọ́ fún yín náà nìyẹn torí gbogbo tá a bá ṣe láyé yìí ẹ gbọ́dọ̀ mọ ọ̀rántí alùkìá mọ́. bẹ́ẹ̀ ni ká máa takùn láì. ẹ mọ ọ̀rántí alùkìá mọ́. ká máa takùn láì. ṣé nígbà tá a rí ẹjọ́ kò báyìí. ajá tí ó lead àwọn ajá wa ó wá hmm. dìde. Mm ó ní bó ṣe wà ó ní onínú fùfù lòun. abájọ tẹfilẹ tètè kú mi abájọ tẹfilẹ tètè kú mi torí mo mọ pé ẹyẹ ti ajá kú. ó ní ká kìlọ̀ fáwọn èèyàn kó o mọ̀ bọ̀ ọjà. Hmm. ajá yẹn sá parí. ajá ló sọ bẹ́ẹ̀. ó ń sọ ní ìbò ni mo bá tu ni ó ní sọ òun wà lọ́rọ̀ tó pọ̀ ìpè lẹ́yìn tó ń sọ yìí ẹ̀ ń bá dé sọ̀rọ̀ pẹ̀lú òun ọ̀dọ̀ yẹn ṣe mo wíire lọ́ba ló wíire ọ̀nà wuyere. bájà ti béèrè nìyẹn mo sáà fọkàn gbàdúrà pé. nínú nínú mítìn yẹn náà ló ti béèrè ló ti béèrè pé ṣé mo wuyire. ó tún wọ́n tún ní ṣé mo wuyire àwọn ẹ̀rọ wuyire o. ṣé pẹ̀lú english ni àbí yóò bá. òun sọ lè pè mí tu ni. ajá wa ń béèrè pé gbogbo tóun ti sọ yìí mm. kẹ́nikẹ́ni mọ́ challenge òun. ọ̀dà. àfi bí mo ṣe rí tí màálù búra tẹ̀yìn. màálù. lọ́wọ́ á kábàáyì tóun ò gbà. ọlẹ́ ń bá kọjá lọ́dọ̀ òun pé tóun ò fún ẹ̀yìn àṣemọ́lù nìkan màálù burú ganan. àṣù ní ìka ẹ kàn máa ń wẹsẹ̀ wọn tó máa ń rìn yẹn eh, eh. àṣọ náà láwọn ká kúkú kan. Eh, ẹ mọ ẹ mọ ní tó ṣẹlẹ̀ aláàjì ẹni ní birthday Prince Fash ẹni ní birthday Prince Fash ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run nítorí n tẹ fẹ́ràn mi àìfẹ́ ní màálù yẹn bínú pé kẹwàá mò ń lọ bá prince watch ni kọ́bí òun ṣe kọ́bí òun ṣe bẹ́ẹ̀ dé. tẹ̀bí tààrà tójú ló mọ̀ ó tún síyà o. ẹ̀wá gbé tó bá ara tó tó. ti fi pé màálù ti ń fún wa wọ́n nìyí prince watch kó má jẹ́ pé àwọn àwọn ẹran tó àwọn tòlótòló nǹkan kan tó wà ní sáìdì ọ̀dọ̀ yín nìkan nìkan fi ṣe bẹ́ẹ̀ dé yín wọ́n ní màálù ti ń gífù wọ́n ní bí àmọ́ èmi èmi ò parọ́ gbogbo èèyàn lọ́mọ̀ pé mi ò parọ́ èmi àtàwọn èmi àti àwọn minister for interior wọn ní Sri Lanka a ti jókòó báyìí ilẹ̀ báyìí ó ti pọ̀ ní Sri Lanka. ẹdùnà bàbá díje bàbá díje bàbá. so lójú yín sì gbogbo tí mo sọ irọ́ lójọ. aláìláyé mi kì í sọ ipá gbàlagbà ìparọ́. ẹni. wọn ń gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ àwọn èèyàn ló máa sọ bóyá tòótọ́ ni. mo fọlọ bẹyìn àbọ ọjọrọ ọjọrọ. Ah, ó fẹ́ fara pẹ́rọ ni kò sọ pé jọrọ o. aláàjì kì í ṣe ẹ ẹ lè parọ́ láéláé ọ̀rọ̀ mélòó nírú yín wàá fẹ́ sọ tẹ́yìn tá a fẹ́ bá rọ́ mbẹ̀. mò ń parọ́. láyé àwọn èèyàn àwọn aráàlú máa ń bá yín sọ bóyá ọ̀rọ̀ ni àbóòtọ́ mo kú jẹ́rìí wọn máa ń sọ ọtí mi wọn máa ń sọ àwọn tí wọn máa ń sọ tọrọ. ẹ wo ẹ ti fẹ́ dájà yẹn láàrin mi àtàwọn èèyàn ah, tọrọ ẹ máa ń fọ̀rọ̀ sí ẹ lẹ́nu ah, pé mo eh, mi máa sọ pé tí mo mọ kóṣù iṣẹ́ parí tí mo dẹ̀ mọ kóṣù mi tún máa parí kí wọ́n sọ pé ń parọ́ láìláì mi lè sọ bẹ́ẹ̀ kó gbẹ́ mi. ṣùgbọ́n ọjọ́ ọ̀rọ̀ ni ìyá rẹ̀ ó fẹ́ fara pẹ́rọ ni. tọ́dọ̀ tí yìí ni ẹ̀yin ò like irọ́ ẹ̀yin ò like irọ́ O síbi kankan tí mélòó lára mi tí mo fẹ́ parọ́ iṣẹ́ tí mo lè ṣe alájì ẹ̀yin ò parọ́ àbí ẹ̀yin lọ mítìn táwọn ẹranko wà tọ́nà náà nílé láti lọ. Ọlọ́run ṣe èmi àtàwọn mínísítà lájọ ṣe mítìn. ọyẹ pẹ ẹ bá pẹ nìkan nù wọn ẹ pè kánú mínísítà yìí fún yín tó ti kú. kò tí ẹ kú. ọya. àmọ́ mò ń bọ̀. ẹ wàá gbọ́dọ̀ mọ́ rí iyẹ̀pẹ̀ níjẹ́ wa ṣe. mò ń bọ̀ orí wọ́sọ̀pù ni o ibi orí ọjọ́ kódà kẹ́ ẹ pè lórí sílì <laughs> kẹ́ ẹ gùn ní òpó ná kẹ́ ẹ lọ ẹ bá jẹ́ ń gbọ́ pé it's not reachable. ní àwọn tó tẹ̀ ṣẹlẹ̀ ni pé n tí mò ń rí bíi. ẹ ní credit. irọ́ kì í ṣe pé mi ò ní credit. kí lẹ rí. Ah, èwo nu wọn ni kí n pè ṣé mínísítà ni kí n pè ní àmì torí ẹ tẹ̀ tí ń confuse mi báyìí. díje babuji alhaji. ṣé ńgbà tẹ fẹ́ fi rọ́bà yìí olúwẹ̀ jẹ́ nù. mi ì fi rọ́bà yìí o. ṣé bí àgbẹ̀rù ti Sri Lanka. ẹ kọ́ńtì kan ti ń jẹ bẹ́ẹ̀. ni mo lọ lọ́jọ́ bẹ́ẹ̀ ni mo dẹ̀ dé lálẹ́ àná torí programme ní ìṣe kókó. síbẹ̀síbẹ̀ náà ẹ̀ fẹ́ sinmi lórí irọ́ a jọ fúnra wa mi báyìí mi náà parọ́ tó lórí. òun ni òun ni àwọn àwọn kìíní lọ́bọ̀wọ́ nígbà dé dẹ̀ kẹ́. adé kódà ìmí ti pé. leg. bó o ah. bó Hm? ẹjẹ àṣìtò ńgbà náà eh, eh. ẹ̀yin eh, náà Ọlọ́run irọ́ tẹ ẹ pa fún mi kó mo mi ò ṣùgbọ́n mo fi yín lẹ̀ fọlọ́ ilẹ̀ tẹ̀mí rí mo fi yín lẹ̀ fọlọ́ kò ṣe é kọ́lélé lórí kọ́ máa sin adìyẹ nǹkan nǹkan lé lórí ni kì í ṣe pé káwọn adìyẹ máa wá mítìn. díje bàbá ṣe ẹ alájì mo fi yín lẹ̀ fọlọ́ mo yá fi yín fọlọ́ pẹ̀lú àwọn róòfù tẹ́ ń gbé káàkiri kéèyàn lè ṣe lẹ́nu jẹta sáàrọ̀ yìí mo ti rẹ́ni tó lọ sílẹ̀ aláàárọ̀ tó padà lálẹ́ rí. Ah. Australia. ètò bó ṣe jìnnà tó. bó ṣe jìnnà tó. ṣé ó gbanú mi lórí àdúgbò. Ah, Alhaji. ṣé ẹgbẹ́ yàrá sí máa lónìí rẹ̀. mo gbọ́ ó lọ láàárọ̀ òde rọ̀ lẹ́ ilẹ̀ ti ṣú tán bí nǹkan bíi tò náà iná lòdì. ẹ kí àwọn ará dédé wa bí. ǹjẹ́ ká máa fi àsìkò yìí ìjọba ti sọ pé ọ̀rọ̀ mélòó ni lùwà ìfẹ́ sọ ọ̀rọ̀ mélòó ni lùwà ìfẹ́ sọ ta fẹ́ máa parọ́. ẹ jọ a ní di wòlíì kan tó lè máa prove díje bá dé o. Ah, alhaji. wòlíì tọkẹ pé ọkùnrin máa gbàdúrà pé ogun ilẹ̀ àwọn ilẹ̀ tí ò exist olúwa bá wà fi bú. ṣé kò sí Sri Lanka. àdìkọ́ńtì kan wà tó jẹ bẹ́ẹ̀. ẹ ṣé ìní wa dà fún ni pẹ̀lú àwọn ọmọ kò tẹ pé ẹ bá ti jí làárọ̀. wọ́n mọ̀ pé mo ta ilẹ̀ tó jẹ́ níhùn náà lọ ṣe fi gbogbo èèyàn wà láyé mi lọ́pẹ̀ pé kí n wá ta. ẹ pè kánú ọdẹ ẹyọ ṣe mí tu. òun náà mo sọ ṣé mínísítà ni kí n pè ní àbí sọfíọ tajọ lọ tó bá jẹ́ sọfíọ tajọ lọ ni nọ́mbà sọfíọ bísí ẹ pé mínísítà toro sì wọn ilẹ̀ lọ́wọ́ kò tí ì wọn ilẹ̀ tẹ̀ mí filẹ̀ sọ́ọ̀mù. ẹ pé mínísítà. mínísítà mo sọ pé ó máa ti wà mítìn báyìí pẹ̀lú. ó lọ́jọ́ àmítìn ni ó tún wà mítìn ẹ kí àwọn ará lé. ẹ yìí á fi àsìkò yìí á fi ń dúpẹ́ lọ́wọ́ gbọ́ ọlọ́run ọba ń pẹ́ ó sọ wa títí dé yìí. ẹ̀yin nu ọlọ́run. gbogbo ẹ̀yin tẹ́ wà lórí rédíò ṣe ń gbọ́ ń dálàjì sọ èmi ò parọ́ o èmi ò dẹ̀sẹ̀ pàlàjì ń parọ́ ẹ̀yin ni kẹ́ bá wa jọ jí ẹ̀. <laughs> balógun babájídé lórúkọ tèmi tí gbogbo onímọ̀ sí dj babjé a tún ti dé bá a ṣe máa ń dé a dẹ̀ ti ń ṣe bí a ṣe máa ń ṣe lágbára elédùnmarè ikú òjijì ọlọ́run ò ní jẹ́ kó pa wá ẹyìn inú wa máa máa dùn títí ayérayé náà ni lágbára elédùnmarè ẹ gbogbo tí à ń gbọ́ lórí ọ̀rọ̀ baba mohbad lórí ọ̀rọ̀ mm. mohbad gbogbo justice tá à ń wá lágbára ọlọ́run máa tó wa lọ́wọ́. àmín. ẹ jẹ́ ká wá fi ká máa gbapá bíbáyìí ká máa wọnú agbo ká wọnú agbo ètò lọ mm. torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a nídìí láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ bó ṣe ń lọ torí ó pọn dandan. bẹ́ẹ̀ni. nígbà tá a gbọ́ tá a wò pé ok fine ẹ jẹ́ ká gbé wá sí. ibi tí nǹkan dé dúró nìyẹn. ibi tí nǹkan dé dúró tó jẹ́ pé ẹ jẹ́ ká gbé sí àwọn èèyàn wa létí. ẹyin tí ẹ jẹ́ olólùfẹ́ wa ǹjẹ́ ọ ní ẹgbẹ́rẹ́ yín ó kẹ́rin ẹnu ọ̀nà kájùmọ̀ gbé sókè ẹ̀yìn lẹ́kùn ayérayé. ẹ má wo ti irọ́ dj babjé. èmi ò parọ́ aláàjì. ètò irọ́ òní ní kí tó ọmọ wáyé àwọn irọ́ yín tẹ́ bí gbèyàn dé ni ẹ sì máa dín irọ́ fún wa lórí ètò ṣùgbọ́n àbínú ẹja parí ètò àbọ̀ àbálọ̀rọ̀ yìí. ikọ̀ ẹ̀yọ̀ kan ṣàmùṣàmù Sri Lanka wà bí ó sì. <laughs> irọ́ kò sí torí tí yorùbá council country. Ah, tẹ́ bá ti ní pé kò sí màá ṣe tí ń gbé mu parọ́. ṣé Ghana wà bí o sí Ghana. Ghana wà. ẹ ṣe wá ní ṣe meeting. ẹ sádùúgbò <laughs> àdúgbò yìí nìkan. sádùúgbò wa wà bí ó wà. aláyé àdúgbò yìí nìkan àdúgbò ó ní ìṣẹ̀lẹ̀ tí ò ṣẹlẹ̀ yìí sì máa ṣẹlẹ̀. àwọn ìṣẹ̀lẹ̀ gidi ni. nǹkan sí wàhálà. Ah, ah. ẹ ń gbé afẹ́ bá fẹ́ fi rọ́bà yín olúwa ẹ̀jẹ̀ tó lúwa ní àwọn adákẹ́ rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ olúwa ló ti ní depression <laughs> irọ́ yìí ìyẹn gbọ́dọ̀ mọ́sán tiẹ̀ <laughs> tolú rẹ̀ bá <laughs> ọ̀rọ̀ tá a mú wá ọ̀rọ̀ tó padà sọ́dọ̀ Ìyábọ̀ Òjó láàárọ̀ yìí hmm. ẹ jọ gbogbo ẹ̀yin èèyàn tí ẹ jẹ́ ìyá àtẹ̀yìn tí ẹ jẹ́ bàbá fún wa ẹ jẹ́ àjọ fòye gbé kájọ fi òye digest gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe. Seun àti very dark man mm. wọ́n béèrè kinní kan lọ́wọ́ Ìyábọ̀ Òjó tó jẹ́ pé ó nílò ìdáhùn ní kíákíá kí ni wọ́n béèrè lọ́wọ́ Ìyábọ̀ Òjó ni pé wọ́n ní yàtọ̀ sí pé ọjọ́ ń búra wọn lórí social media wọ́n ní àwọn ti gbé ọ̀rọ̀ ìjà àwọn ti gbé tìṣẹ́gbẹ̀ kan ìbéèrè tí ṣe ń kú tí ń béèrè lọ́wọ́ Ìyábọ̀ Òjó òun náà ní very dark man náà béèrè hmm. wọ́n ní Ìyábọ̀ gbàgbé ìjà tí ń bẹ láàrin wa àti gbé yẹn sílẹ̀ hmm. irú ikú wo ló pa Mohbad ah, ah. ó tún wá ṣọ́ọ̀kì pé wáì tí wọ́n ń bi Ìyábọ̀ Òjó léèrè pé ikú wo ló pa Mohbad hmm. ó ṣe jẹ́ pé tọ́rọ̀ bá lọ tó bá padà ẹ má gbàgbé ẹ̀yin èèyàn tẹ́ bá fẹ́ dá ṣètò àlàyé ni ká ṣe fúnra wa o ẹ mọ̀ sí pé fún Ìyábọ̀ Òjó o bẹ́ẹ̀ni àfẹ́ ìpè o ẹ jọ kí ló fà tí Ṣeun Kútì fi ń béèrè lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé where is justice for Mohbad tó ń ṣe ń jò ní kí ló dé tó fi gbé e lẹ̀ kí ló wà ń di ẹ̀ very dark man náà máa béèrè òun náà ń bí Ìyábọ̀ Òjó léèrè pé irú ikú wo ló pa Mohbad ah kí ló dé tó jẹ́ pé àwọn èèyàn kan ń bẹ tí ọ̀rọ̀ yìí ṣàǹpó yìí ọ̀rọ̀ náà ṣàǹpó yìí báyìí kí la lè sọ pé fà á kí ló lè mú irú àwọn ọ̀rọ̀ yìí wá tó fi jẹ́ pé àwọn èèyàn kan bẹ láwùjọ tí wọ́n ṣáà ń béèrè lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé òkè. Okay, gbàgbé ìjà táwọn jọ ń jà sọ fún wa ikú olópa Mohbad èmi tiẹ̀ kọ́ béèrè mu ni à ṣé Ìyábọ̀ Òjó jẹ́ ìyàwó Mohbad ni à wọ́n ní alájí ẹ̀ mọ́sàn yẹn mọ́ ní táwọn ń sọ yé Ìyábọ̀ ah, mo ní tó bá rí bẹ́ẹ̀ àfi ká mú wá sórí ètò gbà yẹn. bẹ́ẹ̀ni díjí bàbá jẹ bàbá ọ̀rọ̀ tá a gbọ́ nìyẹn kí ló kí ló fa tọrọ yẹn sáfi ń jẹ pé ó ń kun yunmuyunmu lórí Ìyábọ̀ Òjó. ọ̀rọ̀ gbogbo ń ṣe lórí oní olórí oníkíní kan ló máa ń pè mí ìfẹ́ máa sọ tán. Hmm alájì tábà ní pé ọ̀rọ̀ yìí pé Ìyábọ̀ Òjó ò mọ kankan pa ẹ̀ ó tó bẹ́ẹ̀ tábà tún wá sọ wípé Ìyábọ̀ Òjó mọ nǹkan pa ẹ̀ ó tún jù bẹ́ẹ̀ lọ. a kí Mr Adéyẹmí Babson láti Ìkòròdú Mrs Abímbọ́lá àwọn náà ti dé ẹ káàbọ̀ sí orí ètò. ọ̀rọ̀ méjì ni mo mú wá ni mo rò lórí ẹ̀ òun dẹ̀ ni mo nà ọ́ lẹ́ǹsìn pé tí a bá ní pé Ìyábọ̀ Òjó kò mọ nǹkan kan pa ẹ̀ ó tó bẹ́ẹ̀ tábà wá ní ó mọ nǹkan kan pa ẹ̀ ó mọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nípa ẹ̀ ó tún wá jù bẹ́ẹ̀ lọ ìdí ni mo fi sọ pé tí tábà sọ pé kò mọ nǹkan kan pa ẹ̀ ni wípé tábà ní ká fojú ara wò pé normally ṣọ́jọ́ ń gbé ni ṣé nígbà tí eh, incident yẹn ṣẹlẹ̀ ṣé Ìyábọ̀ Òjó wà lé wọn ni tábà wò lọ bẹ́ẹ̀ yẹn normal hmm. human investigation. kí kákàrà fojú inú wo àárín lásán bẹ́ẹ̀. gbogbo àwọn kìíní ìzírò ni. ok. ìyábọ̀ ò sí ń bẹ̀ ìyábọ̀ òjó kò mọ kankan tó ṣe mohbad. ok. òun náà gbọ́ báwọn èèyàn náà ṣe gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì. ó kú ok. okay gẹ́gẹ́ báwọn èèyàn dẹ̀ ti ṣe mọ̀ náà wípé ok fine That issue náà dẹ̀ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí suspect gẹ́gẹ́ bí ẹjọ́ tí Mohbad ti ń rò láti lẹ̀. pé wọ́n fẹ́ pa wọ́n fẹ́ pa wọ́n fẹ́ ti gbà wọ́n fẹ́ pa wọ́n. ìtara ọmọ náà mú Ìyábọ̀ Òjó. ní ọwọ́ ìbẹ̀rẹ̀ yẹn. ní ọwọ́ ìbẹ̀rẹ̀. ok. ìtara ọmọ mú pé Ah, ọmọ ló ń pariwo yìí ọmọ ló ń pariwo yìí a ti gbọ́ pé ó pariwo kò pẹ́ ó tún wá kú. Ah, yóò fẹ́ ṣọ́ọ̀kì yọ. ó ṣọ́ọ̀kì ẹ̀ ó dẹ̀ lọ ó lè di justice for Mohbad Taba wò láti bẹ̀rẹ̀ o Ìyábọ̀ Òjó gan ló fà á tó fi jẹ́ wípé wọ́n lọ wú Mohbad padà torí hmm. ariwo yẹn pọ̀ ń gbà yẹn. ó kọjá bẹ́ẹ̀. all because of ìjà tó wà láàrin òun àti Naira Marley gbà yẹn tabaníkà wò dáadáa. pé ìjà tó wà láàrin òun àti Naira Marley okay okay so believing pé ibi tí ọ̀rọ̀ ti ṣẹ̀ wá ọ̀rọ̀ ti ṣẹ̀ wá ó rò bóyá ọ̀rọ̀ yẹn ó máa ṣe lórí sórí ó máa dà sórí àwọn Naira Marley àárín yẹn dẹ̀kẹ̀rẹ̀ kò tún wá yé dáadáa but hmm. gẹ́gẹ́ bí àwọn gẹ́gẹ́ bí normal human being òun náà jáde ó jáde tán lórí ọ̀rọ̀ yìí pé hmm. báyìí ló ṣe máa jẹ́ báyìí ló ṣe máa jẹ́ bàbá Mohbad gan wọn ò ṣe dáadáa wọn tètè lọ sí Mohbad wọn ṣì gbá wọn ṣàwò. ṣùgbọ́n lọ́wọ́ ìbẹ̀rẹ̀ yẹn ó pariwo Naira Marley àti Sam Larry gan. Sam Larry òun náà ní ibẹ̀ ni mo lọ ó pariwo gan àmọ́ tá bá wò ó sìn kí ló fà á kí ló lè fà á kó jẹ́ wípé ká má gbọ́ ẹni ká má wàá gbọ́ anything justice for Mohbad láti ẹnu Ìyábọ̀ Òjó mọ́ at the end of the day nígbà tá a máa ṣe ìwádìí tá a máa find tá a máa ṣàwọn findings a wá rí wípé àwọn ọ̀rọ̀ kan wà tí ó ti bọ́ sí etí Ìyábọ̀ Òjó ó ti bọ́ sí etí ìyábọ̀ òjò ló ṣe jẹ́ kó relent kò dẹ̀ sí bó ṣe lè jẹ́ kò sí bó ṣe lè jẹ́ ká ní pé àwọn ọlọ́pàá wa fẹ́ ṣe é ni. ok pé ọlọ́pàá wa fẹ́ ṣe tí wọ́n dáadáa torí pé èmi ṣe máa ń sọ pé àwọn ọlọ́pàá wa o. ok. ó ó ó ó ó ba ó ó ti ní lójú ó dẹ̀ bani lọ́kàn jẹ́ wípé àwọn aráàlú ló ṣẹ̀ máa máa kọ́ wọn ní nǹkan tó yẹ kó ṣe. Mm ní nǹkan tó jẹ́ pé kán mọ̀ fúnra wọn. tó yẹ kán mọ̀ fúnra wọn. ok. alhaji ṣé mo lè jáde lẹ́nìí tẹ wọ́n ní àwọn agbésùmọ̀mí wọ́n lọ ṣe ọṣẹ́ ní ní àwọn ibìkan ní ilẹ̀ haúsá ní àìpẹ́ yìí kò tí tó two weeks ya. <coughs> kódà kí wọ́n tún ṣe nílẹ̀ yorùbá náà. kí n jáde kí n wá ní mo mọ ibi tí wọ́n wà o kí n dẹ̀ sọ lórí social media. Ah, jọ́kejì wọn á mú yín ah, wọ́n ti ọ̀jẹ̀ máa kódà wọn ti à ní fi ìjàmbá yín jà lọ́wọ́ bẹ̀rẹ̀ ìtọ́kàn máa rò ní pé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹnìkan ti bá wa rí wọn wọn wá mú yín pípẹ́ ẹjọ́ ẹ ṣàlàyé ibi tí ibi tẹ́ ti mọ̀. kí wá ló ń dìlé gbogbo àwọn nǹkan yìí wípé àwọn tí ó jẹ́ prime suspect tó jẹ́ wípé àìwọ́n mọ nǹkan wọ́n dẹ̀ ń sọ àwọn àṣírí kọ̀ọ̀kan tó bá dẹ̀ jókòó tó bá wò ó dáadáa ọ̀rọ̀ yẹn ń tálì pẹ̀lú nǹkan táwọn èèyàn ń sọ tó dẹ̀ jẹ́ pé at the end of the day àwọn ọlọ́pàá ò dẹ̀ ṣe anything lé lórí nítorí ẹ̀ ni mo ṣe ní àlàyé tí mo kọ́ ṣe lọ òun ni lórí wípé tí wọ́n bá sọ wípé Ìyábọ̀ Òjó ò mọ nǹkan kan pa ẹ̀ àlàyé yẹn nìyẹn ká wá bọ́ sórí wípé ó mọ nǹkan kan pa ẹ̀ ká wá bọ́ sórí pé ó mọ nǹkan pa ẹ̀ ntí mo ní pé ó mọ nǹkan pa ẹ̀ ó mọ ó mọ hundred lórí ẹ̀. kì í ṣe mẹ́wàá. kì í ṣe mẹ́wàá ah. ó mọ hundred lórí ẹ̀ ni wípé tẹ bá wò dáadáa òun àti tonto dike lọ́jọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ni ẹgbẹ five and six ni wọn. bẹ́ẹ̀ni tóbi yìí pé wọ́n lọ nọpọ sí lórí pé wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wú mohbad wọ́n fẹ́ fún mohbad bíi fitin bẹ̀rẹ̀ wọ́n nọpọ sí wọ́n ṣe gbogbo ẹ̀ kí ló stop gbogbo yẹn. àwọn èèyàn ti ẹ̀bùn wọn gbà yẹn pé ṣé pósínà lè ná tẹ̀ rẹ́rìn báyìí. tẹ̀ rẹ́rìn. tọ́ni ee ẹ̀bùn ti fún wa ní kásikẹ́ẹ̀tì yìí wọn náà ẹni lẹ́rìn báyìí kú ọmọ tá à sọ yìí ah, ó yẹ kẹ́ ẹ mọ ìyẹn mọ sunkúnra pọ́n sí ni àfi tó bá jókòó àgbàlagbà tọ́jẹ́ yàtọ̀ ti pẹ́ ìyẹn gan ìyẹn asunkún díẹ̀ pé àmọ̀mọ́dé tí ò wọn akẹ́tọ̀ bu ẹkùn wa tún ní pẹ́lẹ́ ọmọ tẹ̀ rẹ́rìn pé bọ̀ sọ́dínlẹ̀ náà àmọ́ ìdí tí gbogbo ẹ̀ fi àkọ́dédé mọ̀ ìdí tí gbogbo ẹ̀ kí wá nìdí ni wípé lẹ́yìn ìgbà tí wọ́n ń ja àwọn ìjà tí ò yẹ kí wọ́n jà all because of sentiment ìdí tí mo fi sọ pé hmm. sentiment ni pé oró wípé òun àti Naira Marley ní iṣu tó dẹ̀ ti bìlíìfù pé àìkíní yẹn máa ṣí mọ́ ó máa ṣí mọ́ Naira Marley lórí hmm. ló ṣe fọ́ọ̀sì pé kàkà kí àkèrè má dùn bẹ́ẹ̀ ni tapá ti ló máa rún sí tapá ti later lákọ̀rí ń back off kí ló wà fà tó fi back off òun ni wípé wọ́n pè sẹ́yìn wọ́n dẹ̀ ṣàlàyé tó ṣẹlẹ̀ fún. wọ́n ṣàlàyé tó ṣẹlẹ̀ fún in the sense that okay. ọ̀rọ̀ tó wà lẹ́yìn báyìí báyìí báyìí. ọ̀rọ̀ tó wà báyìí ọ̀rọ̀ tó wà lẹ́yìn bó ṣe jẹ́ bó ṣe jẹ́ bó ṣe jẹ́ lélẹ́yìí. Ah. bó ṣe lọ bó ṣe lọ bó ṣe lọ lélẹ́yìí. Ah. tábà ní ká lo bó ṣe lọ yẹn pẹ̀lú jàtẹ́yìn jà yẹn ó máa open so many things. àfikẹ́ parí ìjà. àfikẹ́ àfikọ́ tiẹ̀ back off. má sọ kọ́kọ́ pa ẹ̀ mọ́. má sọ kọ́kọ́ pa ẹ̀ mọ́. òun ni iṣu tó wá wà lẹ́yìn sí pé Ìyábọ̀ Òjó ò sọ anything nípa justice for Mohbad mọ́ àfi bí atẹ́gùn bá tó fẹ́ wá o láàrin oṣù ẹ̀ẹ̀kan láàrin oṣù mẹ́ta o. she is not sẹ́rí alhaji kò fight for justice for Mohbad mọ́. ok kò justice kò fight for justice mọ́ ok ó lè sọ̀rọ̀ ń pa ẹ̀. ó lè sọ̀rọ̀ ń pa ẹ̀. ṣùgbọ́n kò fight for justice mọ́. ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ ń pa ọ̀rẹ́ ju wípé ẹ kẹ ọmọge yẹn kọ́ má fìyà jẹ kọ́ má fọwọ́ lágbá lójú ta ló ń fọwọ́ lágbá lójú ta ló sọ pé ó fẹ́ fọwọ́ lágbá ṣé bóun náà bímọ at the end of the day tó bá sọ pé ok fine irú ẹ̀ ṣẹlẹ̀ sí ọlọ́run má jẹ́ kóun náà rírú ẹ̀ ṣóun lè gbà pé kọ́kọ́ má wá nǹkan tó pa ọmọ ẹ̀ hmm. kọ́ má wá nǹkan kan tó ṣe ọmọ yẹn kọ́dẹ̀ ní kọ́ gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ yẹn kọ́dẹ̀ jẹ́ kíyàwó ọmọ máa live fine. àwọn ò sọ pé èèyàn kan ló pa àwọn ò sọ pé kinní kan kí ni tó ṣẹlẹ̀ meanwhile lára àwọn explanation tó dẹ̀ explain mm. ní orí social media okay. tó dẹ̀ jẹ́ kó expose ẹ̀ tí mo fi believe n pé so many ó mọ so many things ó mọ hundred nípa ọ̀rọ̀ Mohbad yìí kì í ṣe kó ṣojú ẹ̀ o but n tó ti gbọ́ tó dẹ̀ ti mọ̀ ó sọ nígbà tí ìtorí fídíò yẹn wà lórí íńtánẹ́ẹ̀tì ó sọ mm. ó ní ìgbà tí wọ́n ń béèrè lọ́wọ́ yípe Mohbad kì í ṣe lé kì í ṣe òun ló ní ilé yẹn ìgbà tó lọ béèrè lọ́wọ́ ẹni tó ní pé ṣé wọ́n install CCTV camera sí ilé yẹn ó wí pé ẹni tó lé níwọ̀n install CCTV camera then even nǹkan tó bá install CCTV camera ṣebí ta ni CCTV camera ń ṣọ́ kò sọ kò sọnù inú lé dẹ̀ ni Mohbad kú sí. Si báwo ló ṣe mọ̀ pé inú ilé ni Mohbad kú sí. ọ̀ràn yẹn ló jáde ní. alájì báwo ló ṣe mọ̀ wípé inú ilé ni Mohbad kú sí tí kò tó bá sọ fún wọn kò wọ́n mọ anything. ọ̀rọ̀ ìlágbára. òun ni mo fi sọ pé ó mọ hundred. ó lágbára. ó mọ hundred kò wá hmm. sí bó ṣe lè jẹ́ àwọn ọlọ́pàá wa náà ni máa tún padà fi àbọ̀lé lórí mo dé fi àbọ̀lé wọn lórí náà ni wípé à ń láti máa ṣí etí wọn sí àwọn nǹkan tí àwa náà ń gbọ́ táwa náà dẹ̀ mọ̀ láti jẹ́ kí wọ́n jẹ́ kí àbí àwọn ò gbọ́ ni pé táwọn bá gbọ́ àwa bá ti gbọ́ àwa dẹ̀ máa sọ fún wọn. báwo ni ó ṣe mọ̀ wípé ilé ni Mohbad kú sí definitely ó ti tú àṣírí láàrin yẹn nínú ilé yẹn tí ó kú sí yẹn ta ni ó wà nínú ilé as a den wọn ò dẹ pick àwọn èèyàn tó wà nínú ilé wọ́n wá wọ́n wá ọkọ̀ ọkọ̀ ń sọ ẹ̀bùn àwọn èèyàn pé ẹ àwọn ń ṣe autopsy wọn ò rí nǹkan kan ẹ drug ló pa kìnnìkan kìnnìkan these are pure lies. àwọn irọ́ tó jẹ́ wípé kò make sense Ah. lórí wípé wọn ò fẹ́ ṣe nǹkan kan òun ni òun ló jẹ́ kí n máa sọ wípé Ìyábọ̀ Òjó o ó mọ so many things nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ok ẹ jẹ́ ká ti ọ̀rọ̀ náà ká taari ẹ̀ sọ́dọ̀ àwọn aráalé. bẹ́ẹ̀ni. torí pé a máa ń tẹnumọ́ kinní kan pé n tó bá kọjú sẹ́nìkan kò ní yà lẹ́nu pé lọ́dọ̀ ẹlòmíì ọ̀tọ̀ níbi tó máa kọjú sí. bẹ́ẹ̀ni ẹ jẹ́ kí àwọn èèyàn ẹ jẹ́ kí wọ́n wọlé kájọ kájọ gbé ọ̀rọ̀ náà yẹ̀ wò. alẹ́jì ìyàlẹ́nu ló jẹ́ fún mi pé wọ́n ti invite wọ́n invite ìyàwó ìyàwó ìyàwó òjò. hello. ẹ mà káàsán. ẹ kọ́ ra bí o. àwa nìyẹn o. hello. hello. ó dàgbé nẹ́tíwọ́ọ̀kì Dubai ò fẹ́ clear lọ́sàn-án yìí o. etí à ń try láti sọ náà ni pé ọ̀rọ̀ gbogbo <laughs> ọ̀rọ̀ gbogbo òkè ẹja ẹja ẹja ẹja ká wọlé náà hello. hello alhaji èmi mo já wọn kúrò lójú ọ̀nà. Ah. yèyé ọ̀kìn. èmi mo já wọn kúrò lọ́nà. ó fi ẹ̀jú dáadáa. èmi mo ní olórí fẹ́ wọlé. ẹ̀yin lẹ́jà mi ẹ̀yin lẹ́jà mi sa samuel kúrò lọ́nà láti dubai àwọn náà lọ máa ń tó bẹ́ẹ̀. mọ́mí lu agbára pé yèyé ọ̀kín ẹ lu agbára yèyé ọ̀kín wọlé bẹ́ẹ̀ ni mo lágbára mo ní fún wọn alábìínú o. ẹ káàbọ̀ sórí ètò mà. bẹ́ẹ̀ ni. gọ́gọ́ blessing ẹ ṣe ẹ̀kú ètò ajiba asala kò ní rẹ̀ yìí olórí láàfin eyín fojú owó ìbàdí àrùn ẹlẹ́yin jẹ́ ẹgẹ́ èjì wò mí mo kì í o hmm. kábíyèsí alájì kẹ́yìn náà. yes ẹnṣin god bless you richly. nǹkan tẹ ẹ jọ ẹ bá mi sọ lérè ìfẹ́ o tẹ́lẹ̀ mi ṣe wọlé mo ṣe kúrò ní inú bọ́ọ̀sì ni. ok ọ̀rọ̀ ìyàbọ̀ òjò ni wọ́n sọ pé Seun àti very dark man wọ́n bi léèrè pé kó ṣàlàyé ikú tó pa Mohbad òun la wá sọ pé kí ló fà á tó fi jẹ́ pé gbogbo ìgbà làwọn èèyàn ń bi ìyàbọ̀ òjò léèrè ó sì jẹ́ pé gbogbo ìgbà lọ̀rọ̀ yẹn máa ń padà wá sọ́dọ̀ ìyàbọ̀ òjò ìyàbọ̀ òjò ìyàbọ̀ òjò ìtàǹgbéyẹ̀wò nìyẹn mọ́. ok ok mi ní pẹ́ ẹ ṣe gan pé ìfẹ́lẹ̀ mi lọ́la yìí wọ́n ní ẹnu kì í sùn lára fọ́ pímọ̀ Ìyábọ̀ Òjó because tẹ bá rí láti bẹ̀rẹ̀ tó yẹ yín ó fẹ́ ṣe but hmm. bó ṣe fẹ́ ṣe yẹn ó ní aim kò wá láti ọkọ ẹ̀ láti wá ṣe justice ó fẹ́ revenge ni so revenge tó revenge tó fẹ́ ṣe òun ló wá kó bá hmm. wọ́n ní bá a bá sọ̀kọ̀ sí ọjà ara ilé ẹni ló ń bá lọ́rọ̀ Ìyábọ̀ Òjó so ó ti sọ̀kù sọ́jà ń sìn tó padà sórí ẹ̀ so òun ni gbogbo òun lẹnu ṣe ń kún yàrá pa àṣìṣe ọ̀lànà náà ká nígbà tó gbé justice yẹn dání ó gbé dání dáadáa tó yẹ yín tí kò gbèsè ẹ̀yìn Wùmí ẹ bá mi bèrè lọ́wọ́ Ìyábọ̀ Òjó yìí pé láti gbà tí kíní yẹn ti ṣẹlẹ̀ ẹ jọ ṣó lọ rí bàbá ẹ̀ bàbá ẹ̀ mọ́lẹ̀ hmm. ṣó pe bàbá mọ́lẹ̀ lọ́jọ́ kan láti ti bá wọn dárò hmm. so ó ní m so òun ló ń kọ́ṣẹ́ gbogbo nǹkan tó wù mí ṣe yẹn òun kan mo dẹ̀ sọ fún yín hundred percent kan tó ṣẹlẹ̀ sí Mohbad Ìyábọ̀ Òjó àti bọ́ọ̀ ẹ̀ wọ́n mọ̀ nípa ẹ̀ because ọmọ yẹn finú tán wọn ó explain fún tọ ọmọ yẹn lòun ò lè jáde kí polo àdìgbò ṣe ń pè polo àdìgbò lórúkọ ẹ̀ tó fi yẹ pé àdìsí sí ufe ipe kó má wọrí ipe ààbò wà fún un tó tó fi lè sọ orúkọ báyìí ọmọ yẹn ti ọmọ yẹn ti nà sọ fún àwọn méjèèjì wá padà dé nàìjíríà tó yẹ kó protect ọmọ yẹn gẹ́gẹ́ bí abiamọ wá tu ojú díẹ̀ síta pátápátá mo sọ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní uk yẹn òun ló máa lọ sọ fún wùmí òun ló máa lọ díjà wùmí sọtọrọ ẹ lẹnu ṣe ń kun ìyàbọ̀ òjò hmm. and this is the time for ìyàbọ̀ òjò kó ṣe wọ́n nítorí òun náà bí ọmọ ó bí ọmọ nǹkan tí yorùbá ṣe fọmọ ọlọ́mọ ọmọ tiẹ̀ náà gbà níbẹ̀ ẹnu tí ń kun ju ẹwọ́ gbà wọn tọ́jọ́ ṣeré ìtàgé gan èèyàn mélòó ló láìkì Ìyábọ̀ Òjó agbọ́tẹ̀kù sọ fẹ́yẹ agbọ́tẹ̀yẹ sọ fẹ́yẹ fẹ́yẹ fẹ́ kú ni hmm. ibi tó bá ti ń ba nǹkan jẹ́ ibẹ̀ lòun máa wà ẹ wo ti bàbá àjẹsà kí ló ṣe nípa ti bàbá àjẹsà náà àgbà tó rẹ́yìn máa ní gbogbo ẹni tí ó bá ti fi ẹnu sí ọ̀rọ̀ wọn báyìí kò ṣàṣeyọrí kò ṣàṣeyọrí kọ̀ọ̀kan rí lọ́jọ́ ayé tèmi ti mọ Ìyábọ̀ Òjó èmi ò tiẹ̀ tiẹ̀ mọ̀ pé ah, wọ́n ti gbà ti gbà mo báyìí tó yẹ yín so ó kù sí lọ́wọ́ tó bá mú kó kú kó kó yíwà padà tó bá ko kó má padà pé kó má bu ẹnu atelu ọba ẹ̀ mọ́lẹ̀ àyànfẹ́ ọlọ́run ni kó má fọwọ́ kàn tó bá fẹ́ máa bá dasi lọ that's fine kó máa gbogbo wọn ló máa jèrè iṣẹ́ wọn wọn tó bá yí pé nǹkan ṣe gbogbo àwọn tó ń tẹ̀lé àṣepè nǹkan tó ṣẹlẹ̀ sí ìmọ́lẹ̀ á ṣẹlẹ̀ sí gbogbo oníkọ̀ọ̀kan àdàbí àdàbí tó bá yẹ pé anywhere àdàbí tó bá pọ̀ wọ̀nyẹn wá tọrọ owó lọ́wọ́ wọn iṣẹ́ ló ń ṣe wọn ò jẹ́ kó ṣiṣẹ́ àdàbí yẹn nìkan ni bọ̀ tí ò bá ṣe yẹn o gbogbo ọ̀nà máa jèrè iṣẹ́ aláàjì hmm. torí ẹni ẹnu torí ẹni gbogbo àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó kì í ṣe èèyàn rí tí àwọn èèyàn méjì mẹ́ta bá ti ń sọ nǹkan nípa èèyàn kan ẹ ti mọ̀ yí pé kò ń ṣe èèyàn rí so àwọn kó yí padà tó àwọn kó má yí padà òun ló ń bọ́ síwájú tó ń bọ́ sẹ́yìn tó ń bọ́ síwájú tó ń bọ́ sẹ́yìn tí ò jẹ́ ká ló dùn ẹ̀ ti plead plead plead kò fẹ́ gbọ́ wọ́n ní ajá tó bá máa sọnù ni kò ní rí kò ní gbọ́ fèrè ọ̀dọ̀ lọ́rọ̀ wọn so Alhaji èmi ò sọ jùlọ kí lè fẹ́ lómi láàyè ẹ ṣeun gan an àti máa dá sétò ẹ ṣeun gan an ẹ ṣeun yìí ọkọ ẹ má ti náà àwọn dáàdì tí mo lé jáde o. bẹ́ẹ̀ni àwọn náà máa ṣọgù wọn máa ṣọgù padà wọlé padà. ọ̀tọ̀ tó fa kíkì o tẹ̀mítàrà tójú lùmọ̀ ó tún síyà o jíjí o. ètò alálùbáríkà àti. hello. hello ah mr samuel ẹ ti padà wọlé ẹ̀yin lẹ́kùn fún girama. bẹ́ẹ̀ni ah girama kò dáa girama ẹ ṣe àdúpẹ́ o àdúpẹ́ <laughs> lémi kúrò. ajírere àwọn ìyá wa náà ni mo rí pé bá ṣe bọ́ọ̀lẹ̀ tán lẹ́ bá tó padà wọlé. bẹ́ẹ̀ni pè ọmọ mi wà ni ẹ ṣe o gbọ́n nǹkan tí mo ti fẹ́ sọ náà ni grandma ti sọ ẹ um, Ìyábọ̀ Òjó yẹn kọ́lọ́n dáríjì kò sí àṣeyọrí tó ti ṣe rí ṣe understand hmm. because he's a failed actress even gbogbo àwọn artist ẹgbẹ́ ẹgbẹ́ wọn gan kò sí ìtọ́ láìkì Ìyábọ̀ Òjó kò dẹ̀ kò dẹ̀ kò dẹ̀ lẹ́mì dáríjì ṣekúṣẹyẹ ní Ìyábọ̀ Òjó ṣekúṣẹyẹ hmm. ní ah, then kò sí gbogbo nǹkan tí kò sí nǹkan tó lọ tí Ìyábọ̀ Òjó mọ̀ wọn náà tó jẹ́ boyfriend ẹ̀ ó ti sọ everything fún Ìyábọ̀ Òjó after tó jáde tó rò bóyá Naira Marley tó ń pa ọ̀nà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní paul náà ti sọ fún pátápátá because ìgbà tí paul náà mú Mohbad lọ sí London ó explain everything fún so definitely ó ti sọ fún Ìyábọ̀ Òjó wọ́n ti Ìyábọ̀ Òjó ṣàfẹ́ ẹ̀rí ṣàmọ́bẹ̀ máa ń ṣe jẹ́kújẹ́yẹ òun kò nẹ́ẹ̀mí ìdáríjì àtìgbà tí tó ti sọ pé ọmọ òun lọ sọ́dọ̀ Naira hmm. Marley ọ̀hún gbé hmm. kínní kan tó ó fẹ́ revenge fún Naira Marley bí gamajẹ ti sọ gbogbo ẹ ti padà sí lórí ó sọkù sọjà kò dẹ̀ mọ̀ pé orí ẹ orí ẹ orí ẹ bí àtọmọ náà ló padà sí ta ló mọ̀ pé ọmọ ẹ̀ máa ń gbé ọjà lọ́dọ̀ Naira inú máa ń ṣe wo yẹn máa wo torí ọ̀la fẹ́ ba mo fẹ́ ba ayé ọmọ ẹnìkan jẹ́ ó wá ayé ọmọ títí ẹ inú Yorùbá sọ I don't know ọmọ ẹ every time Ìyábọ̀ Òjó ṣòwò nìkan ló wà ní ìdíra wa ń ṣe gẹ́gẹ́ bí díje bàm ṣe sọ kí ló ọlọ́pàá ń ṣe tó ti invite ẹ̀ ìgbà kan ló ní pé wọ́n pọ́sì ti jáde ẹ̀hún díẹ̀ ní ti jáde ìnú tọ́ tọ́ ránṣẹ́ ṣóun ní spokesman ọlọ́pàá ni in fact ìlú yẹn gan-an ẹsẹ̀ Ìyábọ̀ ti gùn náà because àwọn gọ́vnà ni àwọn ṣúgà dáàdi wọn tó nǹkan tó ń jẹ́ kó máa tẹ́nu máa lé bébébébé nìyẹn pẹ̀pẹ̀tẹ́rì ẹ wọ alájì ẹ kó ètò ìjà rí mú kí ni o ẹ ṣe ògbẹ́fà ẹ ṣe ògbẹ́fà ẹ ṣeun gan ni ajínrere ẹ ṣeun gan ni sà hmm, ẹ ṣeun. ẹyẹ ká sọ o. ẹ ká sọ wọn. Ah, mọ́mí wa ti wọlé o. ìyálòde mi. ìyálòde qh ní gbogbo. àwa nìyẹn o ẹ o. ìyálòde. ọ̀jẹ̀ ká rí ni wọlé ayé rọra sí ayé rọra tòbí. tó bá ráyè wọlé a máa wọlé <laughs> sí wàhálà àwa. ẹ̀yin lẹ́ni lé ẹ̀yin lẹni lé. bẹ́ẹ̀ni o àfẹ àbá ti ráyè wọlé òjijì kò sí wàhálà. ẹ káàbọ̀ sórí ètò wa ìyálóde gbogbo Great Britain. mo kí everybody o mo kí gbogbo èèyàn tó wà lórí ètò pátápátá àwọn tó máa sọ̀rọ̀ àwọn tó ti máa sọ àwọn tó ti sọ. yes ma mo kí wọn. ẹ ṣeun ma. bàbá onílẹ̀. yes ma ṣẹ́tí bá ń rí báyà ni ma ẹ bá yóò fi wulẹ̀ wá. ẹ wo bàbá onílẹ̀ èmi ò bá yín rí báyà o ah. àwọn ọmọ wọ̀nyí pé torí pé nǹkan tó wù yín ni àṣẹ ti gorí ẹ̀. Àmì àmì àmì àmì àmì orí ẹ̀ fún yín o. Àmì mà. Ẹni gbogbo yín fi ń ṣe o. Ah. A ti sọ́dọ̀ tọmọ yín lọ́wọ́ o. Àmì o. Ẹ̀kọ́ sílẹ̀ báyìí. Yes ma. Ẹja gbé yẹn kú tẹ́gbẹ́ kan. Yes ma. Ẹ wo ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó àkàrà yáàsì mm. kẹ́ẹ̀lì ni ká fi ẹnu ada kẹ́ẹ̀lì. Mm. <laughs> kẹ́ẹ̀rì ìyá ìyábọ̀ òjò ẹni ibi tó ń pọnmọ́ wẹ̀ ni gbogbo mm. èèyàn mọ̀ títí mọ́ ọ̀ní ọ̀fífẹ́ ọ̀ní ọ̀fífẹ́ sọ fúnjọ́ yẹn pé eh, eh, power tó ní evil spirit ló ní tó fi ń ba nǹkan jẹ́ ó ní ah, ẹ wá gbọ́ wọn ní àjẹ́ ló lóun sọ pé àjẹ́ ni ẹ ṣùgbọ́n lọ síbi tó dáa ìyẹn báyìí alóhùn tiẹ̀. fún ìgbà tí kinní yẹn ti bẹ̀rẹ̀ torí pé ọmọ yẹn ti rìpọ́ọ̀tù Naira Marley nígbà tó lọ sí London ó rò hmm. pé Naira Marley ló ṣiṣẹ́ yẹn hmm. torí ẹ ló ṣe irun parun sẹ̀ sí ó dẹ̀ ti ní evidence lọ́wọ́ gbogbo nǹkan tọmọ yẹn sọ tó máa fi back ẹ̀ up ìgbà tó wá rí pé kò ń ṣe bẹ́ẹ̀ ìyẹn ni ọlọ́run gangan tún wá lo òun wípé wọ́n fi wú òkú Mohbad jáde ìgbà tó ti mú jẹ́ tó wù jáde yẹn táwọn wá lọ ń ṣe eh, tó lọ ń ra kinní tó lọ ń ra gbà yẹn nǹkan tó gbogbo èèyàn ṣe ń lọ sí pé owó tí wọ́n dá fún gbà yẹn tí wọ́n fi ra kọ́fì fọmọ yẹn ó wà lọ́wọ́ òun àti Tonto Dike hmm. wọn ò kówó yẹn sílẹ̀ tó ti yẹ yín sìn owó táwọn èèyàn dá fún gbà yẹn owó yẹn wà lọ́wọ́ wọn wọn ò kó owó yẹn sílẹ̀ tó ń bolówó yẹn wà ṣé wọn kó dúró ó dákẹ́ gbà tí kinní yóò bọ́ sí ó dákẹ́ gbà yẹn gbà tó tún wá yá ó tún wá dìde ó wá bẹ̀rẹ̀ sí ní báàkì hmm. ẹlẹ́yẹlé èmi máa pè ìyàwó ìyàwó ìyàwó angel ẹlẹ́yẹlé lórúkọ ẹ̀ wọ́n bá lè dárúkọ ẹ̀ kọ́ máa pè lẹ́lẹ́yẹlé ọkọ ẹ̀ ló lẹ́lẹ́yẹlé ni hmm. ẹlẹ́yẹlé mo ló fi cloud òun sí ẹlẹ́yẹlé ó máa ń báàkì ẹlẹ́yẹlé wípé báyìí ni kò ṣe báyìí ni kò ṣe ṣe báyìí àwọn òun dọ ẹlẹyẹlẹ sì pé torí pé ó rọ nǹkan òótọ́ ọ̀rọ̀ ló sọ fún un kò mọ̀ pé ń ṣe òun ní ọ̀nà ni bẹ́ẹ̀ni <laughs> bẹ́ẹ̀ni kò mọ̀ pé ń ṣe òun ní ọ̀nà ni <laughs> so òun ni àwọn èèyàn ṣe nísìnyí wọ́n ti rí pé apá òun gan ti jábọ́ gbogbo èèyàn ti rí ibi tí kinní yẹn ti wá wọ́n ti rí pé kò ní sè so èyí tó mọ̀ ọ̀nù ẹ̀ ni ìgbà tí wọ́n ti wá pè tó wá sọ pé kì í ṣe lágbájá yìí ni o àwọn báyìí báyìí báyìí ni o ó ti wá mọ̀ ó ti mọ̀ genesis ọ̀rọ̀ yẹn àti revelation ọ̀rọ̀ yẹn ó ti mọ ibi tó ti wá ó mọ ibi tó ti ń lọ ó ti mọ pé ẹlẹ́yẹlé ló wà ní tiẹ̀ hmm. so ẹlẹ́yẹlé dẹ̀ jẹ́ ọmọ afẹ́ bó ṣe bẹ̀rẹ̀ sí ní báàkì ẹ̀ nìyẹn tó ń pa tó ń sẹ̀ tó ń gún bàbá oní bàbá ṣé ti yẹ yín pẹ̀ hmm. ẹ̀hẹ̀ ṣùgbọ́n bó ti lábẹ́ bó tilẹ̀ wù kórí gbogbo ẹni tó lọ́wọ́ nú ẹ̀wọ̀n ní lọ láì jìyà àwọn tó dá sí tí wọn ọ̀gbọ̀n dá sí wọn jìyà ṣé ti yẹ yín pè òun náà gbogbo iṣẹ́ ẹni ńláńlá tó ti ṣe ó lè jẹ́ lórí ti Mohbad yìí lọ́nà máa mú òun náà síta ló máa jẹ gbogbo iṣẹ́ iṣẹ́ ọwọ́ ẹ̀ tó ti yẹ yín nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn hmm. ṣé wàá rí gbogbo àwọn yẹn báyẹn tí wọ́n ń sọ fún wípé bọ́ọ̀tà kò sọ bọ́ọ̀tà kò sọ àwọn yẹn ti rẹ́dì fún kí ló fẹ́ hmm. fi kí ló fẹ́ fi láti ẹ̀sán pé àwọn halẹ̀ mọ́ very dark man kí ló fẹ́ fi yẹmi kí ló fẹ́ fi ṣe kùtì ṣe. àbí ìyẹn kò lè fi ṣe nǹkan kan tó bá kan ti tó bá ti darkman ò bá dá sí mọ́ ṣeun Kuti máa ó máa máa wọ́ọ̀dì ẹ̀ kiri ni. ti ṣeun Kuti náà dẹ̀ láwọn èèyàn tiẹ̀ tán bá dìde sínsìn nǹkan tán fẹ́ àṣẹlẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn gbogbo èèyàn tó bá ń ṣe ìkà kó rántí tí Ọlọ́run máa ṣí lẹ́tà lẹ́tà tó máa fi pọ́nìṣì òun tó máa ṣí ìwé kan òun ní tiẹ̀ yẹn ká ayérayé ni ọmọbìnrin tẹ̀ ń wò yẹn kò sí nǹkan kò kò síbi tó ti ń ṣe nǹkan rẹ tó ń dúró nǹkan burúkú ló máa ń dúró díẹ̀ hmm. so èmi ò mọ nǹkan tó gbé mi so pẹ̀lú nǹkan tó gbé mi bó tilẹ̀ wù kó rí òun náà máa jìyà owó ẹ̀ so nǹkan tó wà ń nìyẹn bàbá hmm. so ẹ jẹ́ fi platform fẹ́ lò ní ẹ ṣe mọ mi wá ẹ ṣe ìyálòde o ẹ ṣe mọ. ẹ wá gbé tó fún ọ̀tọ̀ tó fà kíkì o. tẹ̀bí tara tójú ló mọ̀ ó tún sí ya o. ẹ wá gbé tó fún ọ̀tọ̀ tó fà kíkì o. ẹ̀gbọ́n Benjamin. àwa nìyẹn. ẹ wo àwa nìyẹn. ẹ jẹ́ ń fi ẹjọ́ díje bàbá jésù yìí sá. kí n mo tún ṣe báyìí ṣé ń gbọ́ sáà ìgbọ́ benjamin. mo ti mo ti wà lórí kéèsì ẹ̀kẹ́ tó fẹ́ jọ wọn sùn mí. ó ti tán. ẹ ti wà lórí kéèsì mi. mo ti wà lórí kéèsì because mo ń investigate àwọn lẹ́tẹ̀ ń ta lọ́wọ́ mi o. torí àwọn lẹ́tẹ̀ ń ta yóò yí ẹ̀ẹ́dẹ̀ kì í nílẹ̀ nítòsí ibi tó jìnnà tó jìnnà. Australia bíi Amẹ́ríkà bíi China tó jìnnà. Sri Lanka ò jìnnà bàbá. ẹ wá ní ti kó jíró bọ́ bẹ́ẹ̀ yẹ kó sọ́mọ́ ọmọ nàìjà tó wà bẹ́ẹ̀ gbòòrò pọ̀ ìyá tó ń bá wà nàìjà lọ ẹtú lọ nílò ń bẹ̀. ẹ lọ investigate ẹ pa àwọn ọmọ nàìjà tó bá wà bẹ́ẹ̀ bàbá. díje bàjẹ́ ìṣẹ́ni kan tẹ́bi kan ìlọrọ̀ yìí ni pé irọ́ yìí ṣe ń trace àti lè mú wádìí irọ́ yìí aláàjì aláàjì jẹ́ kí ìjẹ́pọ̀ ti ní ọjọ́ tẹ́ fi wẹ ojú tẹ̀ ọ̀rọ̀ yóò ṣe é tírèsì rà. ọmọ àlù báyìí. fbi wolofọlọ fbi wolofọlọ wa wájú ajá tó bó sọ̀rọ̀ dá ìta ẹgbẹ́ sọ́pẹ́ ìdílé sọ́jà. bẹ́ẹ̀ ni o kò í ṣe wá ṣe rọ́ o wọ́n ní tòlótòló tòlótòló tún bọ̀wọ́ díẹ̀ kẹ́. àlọ́ ó bọ̀wọ́ díẹ̀ kẹ́ bóbá yìí ọ wá ń gbẹ ẹsẹ̀ bẹ́ẹ̀ ni ṣe. ó ti ń gbẹ ẹsẹ̀ màálù tún níkà. bẹ́ẹ̀ ni ó nà ká báyìí pé ń bá gbẹ ẹ mú ọ̀rọ̀ ní sùn ni o ẹ kú ètò sà. yes sir. Eh. mo dẹ̀ tún kí ọlọ́jọ́ mo tún kí ọlọ́jọ́ bí ènìyàn rẹ̀ ní tí wọ́n á ṣe púpọ̀ ọdún láyé. àmín prince fash prince fash bàbá. bẹ́ẹ̀ ni sà aláàjì ṣe rí ọ̀rọ̀ ṣèpẹ̀tẹ́rì tẹ̀ ń sọ hmm. yorùbá máa ń sọ pé olè ló mẹsẹ̀ olè tọ̀ lórí hmm. àpáta. bẹ́ẹ̀ ni mo sọ mo sọ kíní kan fún ni mo ní àdúrà tá a máa máa gbà ni pé kéèjì tó mú wọn kọjá láàrin ara wọn. Hmm tó bá ti sọ pé ìjà tó ń jà láàrin ara wọn ń sìn ló mú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wá hmm. bẹ́ẹ̀ náà ni mo tún gbà ládùúrà kíjà yẹn ṣẹlẹ̀ láàrin àdúrà Wùmí àti ìyá Mohbad kí èjì yẹn tó bá ti bára wọn jà of course tó bá ti bára wọn jà wọ́n á fi bínú sọ̀rọ̀ tó yẹ kó sọ. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ àbájáde. ọ̀rọ̀ máa jáde àṣà tèlé. ṣé pé pé spirit mi tí ò da kò sí bó ṣe lè máa glorify ẹ̀ tó kò sí bó ṣe lè bó ṣe lè lẹ́wà lóbìnrin tó àdúgbò hmm. máa rí tiẹ̀ spirit mi ò ṣe spirit mi máa ń bẹ́ni burúkú ṣe mi ò fìgbà kan láì ṣẹ̀pẹ̀tẹ́rì láyé mi hmm. mi ò fìgbà kan báyìí torí mo mọ̀ pé ẹni bí ni hmm. ẹni bí ni ṣé nígbà tó kọ́kọ́ jáde gbogbo ìtẹ́sọ̀ ẹ̀ pé Naira Marley àti Sam ó fẹ́ wá revenge ṣé ẹni nǹkan tó dẹ̀ fẹ́ wá revenge gáréjì yẹn kẹ́mi olúlọ́yọ̀ ti sọ òun ló máa ń rán méjì àgbóso ní pé Naira Marley máa ń lézì drug fáwọn ọmọ tó máa ń fi sọ́njẹ fún wọn tó máa ń sùn hmm. in the first place kí lọ mẹ wá dọ̀dọ̀ Naira Marley bẹ́ẹ̀ ni àmọ́ Marley ló mọ̀ kẹ́mi olúlọ́yọ̀ ló sọ yẹn o èmi tó sọ ó ní Naira Marley ní fún ọ̀yà àbọ̀ lẹ́nu àwọn olójú ọmọ yẹn tí ò bá dẹ̀ pé ìjà ọba tí ì tiẹ̀ pé òun fọ́ ya ti ọmọ lẹ́nu papọ̀ kí ló fẹ́ kí ayé bọ̀bọ̀ yẹn bàjẹ́ fún lóòótọ́ la mọ̀ pé ní ramani kò sí kò sí dínú tẹ́ bá nǹkan tó ṣẹlẹ̀ gan redeem church tí pásítọ̀ tó bá kọ̀ fẹ́ lọ́dọ̀ pásítọ̀ kan wọ́n máa ń nira wọn lára tó bá ti ń jẹ́ pé ilé ìjọ tó ọ̀nẹ́mi ọlọ́run nínú àparòkò fẹ́ kíkan ga ìjà láàrin naira marley àti Mohbad lóòótọ́ tó jẹ́ pé ó kúlẹ̀ tí gbogbo èèyàn rí hmm. but nǹkan tí Ìyábọ̀ rò nìyẹn tẹ́lẹ̀ mo ń gbà tí wá débẹ̀ tó yẹ tó ní tó bá kò sí nǹkan tó ṣẹlẹ̀ tí Wùmí ò sọ fún Ìyábọ̀ kò sí nǹkan tó ṣẹlẹ̀ tí Wùmí ò sọ fún Ìyábọ̀ hmm. gbogbo nǹkan tí Ìyábọ̀ lérò ní pé èrògbẹ́ ni pé Wùmí wá náà ń sì kíní ti ṣẹlẹ̀ o màá dúró tiẹ̀ ni o àṣẹkù ni àgbàlá ń ṣẹ́ ọ̀run o kò jẹ́ pé tún sọ fún nìkan ó tún mú Wùmí àwọn èrè kankan hmm. lórí bẹ́ẹ̀sì pé tí gbogbo kíní bá dùn tán òun máa ní owó lórí ẹ̀ hmm. tí gbogbo kíní bá dùn tó adúláṣọ òkú yẹn dandan rú ni tó náà máa tírẹ́tì nẹ pé àlàyé wà èmi ló gbà nígbà òjò wọn ló wàá gbà mí nígbà ẹ̀rùn bó ṣe wà nìyẹn ìyàbọ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí tó mọ̀ nǹkan tó kó mọ irúkú tó pa Mohbad gangan kò sí nǹkan tó ṣẹlẹ̀ tí ìyàbọ̀ mọ̀ wáyé tí ìyàbọ̀ máa máa fi sọ pé tóun bá tó bá gbé wọn ti jẹ́wọ́ fún torí ẹ̀yìn sà ká ní pé wọn ti jẹ́wọ́ fún pé inú ilé sí ṣèbí kò ẹ bá sọ̀rọ̀ yẹn rí. bẹ́ẹ̀ni a ṣáà ń rí i. lára wọn dẹ̀ máa máa máa kú tó bá yá ẹ fi ẹ ṣe gan ni sà ẹ ṣe gan benjamin. ẹ rí i pé ẹgbẹ́ benjamin sọ̀rọ̀ kan wọ́n ní ibi tọ́rọ̀ yẹn dé dúró wọ́n láṣìírí máa tú o. bẹ́ẹ̀ni wọ́n ní kódà ká lọ fọkànbalẹ̀ ẹ kú ètò gbogbo family chief mrs adébọlá ọbáfẹ́mi láti uk ẹ káàbọ̀ sórí ètò mọ́. ẹ káàbọ̀. bákan náà kí broda mr femi láti abidjan pé wọn káàbọ̀ mr Rafi ismaila láti china hmm. àwọn náà ti wọlé sórí ètò yẹ káàbọ̀ good afternoon sir nìkan ni mo rí mi ò rí nǹkan mi gbé lé òkè ẹnjìníà kúnlé láti california mo ti rí ọwọ́ yín pé ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàbọ̀ bàbá. ẹ ṣe gan-an ni tó dj babjé. bàbá. ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n benjamin sọ. So. Mm àti lè tí gbogbo àwọn ìyá wa àtàwọn èèyàn ti ń sọ látàárọ̀ kókó tí wọ́n nàka sí ni pé wọ́n ní ìdájọ́ òdodo tá à ń wá wọ́n la máa rí wọ́n ní ká lọ fọkàn balẹ̀ bẹ́ẹ̀ni ẹ̀dẹ̀ ní pọ́rọ̀ tó wà ń lẹ̀ yìí pàálẹ̀ ní pàálọ́la ojú òun ò bá ti fọ́ rabaraba ìyàlẹ́nu tó ń ilé tó ń jẹ́ ìyàlẹ́nu fún wa ni pé kí ló fa tọ́pọ̀lọpọ̀ yẹn fi ń nàka sí àbò òjò ní gbogbo hmm. ìgbà. Hmm tó fi jẹ́ pé Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó àwọn èèyàn kan. alájẹ ọ̀rọ̀ náà ti fẹ́ máa fọ́yẹ̀ lórí. o sí bí ọ̀rọ̀ yóò ṣe ni máa jọ wípé bóyá ìwọ̀n náà kà séyàn torí wípé gbogbo wa la rí ó dẹ̀ wá ó clear gan 4k ni wọ́n fi yá báyìí ni kì í ṣe 4k camera ló. ìyẹn máa ń clear dáadáa ó clear gidi tó ṣó tí ò ṣe pé bóyá ń wo bàlùbàlù pé ẹni yìí nǹkan báyìí ló ló mú wá pé ó lóun fẹ́ ṣe tó dẹ̀ bẹ̀rẹ̀ táwọn èèyàn dẹ̀ bìlíìfù pé tẹ bá wo gbà yẹn àwọn èèyàn sọ̀pọ̀tì ẹ̀ gan kátẹ̀sọ́ pé bóyá ó ń jà ó ń jà ó ń bá bàbá bàbá mọ̀lẹ́jà torí wípé wọ́n tètè lọ sin Mohbad lára ariwo ẹ̀ náà dẹ̀ ló jẹ́ kó lọ wú Mohbad jáde lára ariwo ẹ̀ ló jẹ́ kó lọ wú Mohbad jáde pé ok fine wọ́n fẹ́ wo ohun tó ṣẹlẹ̀ Alhaji ká ní pé wọ́n wú Mohbad ni àti ẹ̀rí sí lórí ọ̀rọ̀ yìí mọ́. Ah, ah, ah, tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́. but ká ní pé tó bá lọ jẹ́ pé bó ṣe sìn yẹn ó ti lọ bẹ́ẹ̀. ó ti lọ nìyẹn. kò sí ìgbà tá a bá máa sọ mọ́. torí pé òun náà pariwo síta wọn ò tètè ṣàlàyé àwọn ọ̀rọ̀ yẹn fún kò bá ti dákẹ́. ni mo ṣe máa gba ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ ọ̀rọ̀ kan táwọn yẹn máa ń sọ wípé Mohbad ló ń jà fúnra rẹ̀. bẹ́ẹ̀ni. torí pé kò sẹ́ni tó mọ̀ pé Ìyábọ̀ Òjó lè padà. yes. wàláì tàláì kò sẹ́ni tó mọ̀ pé bí Ìyábọ̀ Òjó ṣe pa Ìyábọ̀ Òjó fẹ́ bọ́ aṣọ lọ́rùn nígbà tó ń pariwo kí ló dé tẹ́ pọ́ ọmọ ọlọ́mọ ọmọ ìgbọ́kànlé pé Sam Larry eh, eh, Naira Marley ló ń pariwo. òun mú tara pé òun fẹ́ fi òun fẹ́ òun fẹ́ wá òun fẹ́ revenge ntọ́ ti ṣe fóun but ìgbà tí àṣírí ọ̀rọ̀ yẹn máa jáde because ó ti believe pé tí o bá fa àwọn pípù yìí jù so many àṣírí máa jáde wọ́n dẹ̀ jókòó me looking at it wọ́n dẹ̀ narrate tó ṣẹlẹ̀ fún òun ló ṣe mú òun ló ṣe mọ́mọ́ yẹn as god, uh, eh, god daughter lèyẹn náà ṣe mú bí godmother ń sìn because kò ní choice gbàdúrà ti rí pé ọ̀rọ̀ yẹn kì í ṣe bóun ṣe lérò ló lọ ló ṣe back out gbogbo wípé ẹ ẹ torí pé wọ́n sọ̀rọ̀ sóhun wọn ṣe kíní kan bá bá láàárọ̀ ni. hello sir. ah hello ẹ káàárọ̀. ẹnjiníà ẹ káàbọ̀ láti amẹ́ríkà. ọ̀gá ah, program yìí gan ló jí mi fún ẹlẹgbẹ́ ah, ah, tí. ẹ ẹ ra <laughs> ṣé mo ẹni alájì aláṣẹgàn ọlára pẹ̀lú yìí dj lajẹ baba o Amen, sir. our queen in the house ọlára pẹ̀lú yìí àti ibọ̀bọ̀ eh, jerry this thing kíní kan mo kàn sáré ní kakàn sáré mọ̀ káyé ti pariwo ẹ̀ sáyé gbọ́ today is fourth. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ sẹ́kún fẹ́ kàn ṣe toxicology and uh, kidney by end of this month. bẹ́ẹ̀ni bàbá ọba dẹ̀ bàbá ọba dẹ̀ sọ ní bẹ̀rẹ̀ kẹ̀tẹ́ pé wọn tẹ̀ tí fún wọn ní wọn tí grant wọn kan lọ wo nǹkan tó fẹ́ wò hmm. ṣé ẹ lóde. Hmm. ok déètì yẹn déètì yẹn dẹ̀ ti ń rídìí lọ. ó dẹ̀ ti ń rídìí lọ. déètì ti ń rídìí lọ hmm. wọn rẹ̀ tí grant wọn wọn tí grant wọn kan lọ wo nǹkan tó fẹ́ grant wọn kan lọ wo nǹkan tó fẹ́ kán mú nǹkan tó fẹ́ mú. ìbùnà obìnrin yẹn kàn fẹnu lásán approve ni wọn tí fún ọ ní pípa wọn grant ẹ kí ni old world máa gbọ́ They've not granted him wọn ti approve ẹ wọn kò approve lẹ́nu lásán ni wọn ti fún o hmm. òun la yín gbọ́ yìí o <laughs> òun la yín gbọ́ yìí o then at the same time the, the issue of uh, Ìyábọ̀jọ́ Ìyábọ̀jọ́ ìjẹ́ ìwúgbẹ́ the issue of that lady tó ń pè Ìyábọ̀jọ́ yẹn ìyẹn bóyá wà á ná in fact uh, ó ti ọlọ́wọ́n oye kì í ṣe ẹkún ìní ẹkún ọ̀la ni ẹkún ọ̀la ni bàbá ẹni kì í ṣàwò yàwó bàbá. táwọn ọmọ ẹ bá láwọn fẹ́ marry mo fẹ́ wo family tó fẹ́ lóun fẹ́ fẹ́ ọmọ ẹ wọn máa sáré torí ìyá ẹ. Hmm. tó bá ti gbẹ́ pé ọmọ kìnnìún máa ẹ ọmọ kí ọmọ kí ló pé ọmọ ìyá òjò wọn máa sáré báwọn ọmọ yẹn ṣe fẹ́ lọ́kọ ọmọ yẹn fẹ́ níyàwó àgbà lọ́wọ́n bá àbẹ̀wẹ̀ fọ́ lọ́wọ́n bá fún ọ. Hmm. òun ṣe ń sìn òun ga pánsìn ó bìrì pé òun òun wà top of the world. òun fún wà top of the world bọ ẹkún ọ̀la ni ìyẹn ló dífá fún ìyá kan ìyá arúgbó kan tó wà ní Dublin mi ò fẹ́ dárúkọ ẹ̀ hmm. ṣẹ́ńkó paláyé àwọn ẹ̀jẹ̀ àwọn ẹ̀rọ kọ wọ́n kàn ń gbá àwọn ẹ̀ tó ń gbá àwọn ẹ̀jú lẹ́sìn ni tó bá ti gbẹ́ pé ah lábàjẹ́ báyìí báyìí ọmọ ìjọba báyìí làwọn èèyàn sá hmm. ẹ̀wù bí wọ́n ṣe paláyé àwọn ẹ̀jẹ̀ the same thing náà ló máa ṣẹlẹ̀ sí ibi tó ń pè Ìyábọ̀ Òjó yìí àwọn ẹ̀ máa máa gbọ́ mi máa jùlẹ̀ ni wọ́n máa ah ọ̀rọ̀ tó bá yẹ kó fẹ́ ṣẹ̀wọ̀n lọ ṣe gẹ́tù nǹkan tó mọ̀ sọ́nsìn. ó yẹ wọn bàbá. bó ṣe wà yẹn bó ṣe wà yẹn ẹ̀rọ afílẹ̀ ẹ̀kún ọ̀la ni àdúrà tá a kàn gbà ni pé lágbára lọ nfa àgbà tẹ́mi rí bàbá ọ̀fà tó lè ní kíní ní rẹ̀kẹ̀tẹ̀ I was so happy the man is fat ah no no no no in fact ọlọ́run ọlọ́run ní ọlọ́run nípa agbó ẹni tẹ́ agbó àtàwà ní kíwé ní kíwé mẹ kíwé ṣe rètò yẹn lágbára alájì iléeṣẹ́ yóò ní jóná iléeṣẹ́ yóò ní jóná o òkè òkè ìlẹ̀mú rusí òkè òkè ní ọlá iléeṣẹ́ mi máa lọ the man is in fact máa wò pé ah mo lọ bẹ̀ ní rè tó wọ́n kí ní ẹ̀yìn ṣẹlẹ̀ ńgbà yẹn ṣé wọn tọ́lá pamá yẹn ni wọ́n ti pa gbé nìyẹn tí Naira Marley bá wà lé táìmì yẹn wọ́n ti padà nù ìyẹn náà ti. àwọn lead protest kóun gan lead protest kóun gan lóun jà fún bọ̀bọ̀ yìí kóun protest fún bọ̀bọ̀ yìí pé kí ló ṣẹlẹ̀ sí kú bọ̀bọ̀ yìí ṣé kò lè ṣe ni. ṣẹ́gẹ̀tì mi sìn. bẹ́ẹ̀ ni wọ́n kàn dákẹ́ gbogbo wọn dákẹ́ kò sẹ́ni tó sọ̀rọ̀. Hmm. ẹ tún wọ ọmọ ọlọ́mọ tó ń pè ní ìyá ilé ìtanìkọlọsí díẹ̀ tó di díẹ̀ lẹ́yìn sí ìyá ẹ̀ tí wọ́n jẹ́ òsì Amẹ́ríkà ìyá ò tún sọ̀rọ̀ ó hmm. ń fún ohun lépè ní ojoojúmọ́ ìyá ẹ̀rọ ìfàsọ ẹ̀sọ̀ lọ́jọ́ kan ṣáàbí ẹmọ tún nìyẹn ni bàbá nǹkan bó ni bàbá náà tún wà tọmọ ẹ̀dẹ̀ ń gbèbò lójoojúmọ́ bàbá náà tún sọ̀rọ̀ ah! ìwọ náà bàmà gbà mí ìjìbá kan tó ń bàmà tẹ màá tẹ kò wọ́n gbà bẹ́ẹ̀ nítorí ṣé láyé tàwa ẹ̀ náà làwà yìí ni ṣé mo rí bí ìyá mi ṣe ṣe ni mo rí bàbá tèmi ṣe ń ṣe ni kí ló ń ṣẹlẹ̀ gangan so ariwo ìgbé tó ń dùn jù bẹ́ẹ̀ ni pé today is fourth oṣù dẹ̀ ti parí tán wọn ò tí wọn kàn àpúrò lásán ni wọn ò tí fún bàbá nìkan ẹ̀ fún níwèé o wọn lè ti sọ fún wọn pé ẹ má wọlé ṣe nígbà tí ẹgbà tó bá rí gbá ló máa rá mi ṣe nígbà tó bá ń kọ́ lọ mú kíní ẹ̀ ló máa rí nǹkan tó fẹ́ lọ ṣe so kayi gbogbo ayé ti the whole world to know now they just approve by word of mouth for this month to go and do toxicology and uh, and uh, this thing they no approve his paper o. Oh. Hmm. His lawyer uh, his lawyer applied for the past three months, uh, going to four months. They didn't approve for this man to go and do a private of the toxicologist. They didn't approve it for him. They just approved by word of mouth. Ah, ẹja pariwo ẹ kárí gbọ́ o. sort ṣe sá. Ọ̀jájá tó sọ̀rọ̀ fún ẹni tá à ń sọ ẹjọ́ kìnnìkan náà Ọ̀jájá ríran òṣàlọ̀ Ọ̀jájá to mọ̀ríyàn Hmm. jẹ́. Bọ̀ ẹja filẹ̀ ẹkún la ni, ẹkún èèyàn la ni un tó bá mọ̀ ọ́n sí kó jẹ lọ tún tó bá tún ṣe wẹ́ ó lè fún àwọn ọmọ ẹ̀ fúnra rẹ̀ o god bless you sir. ẹ ṣe gan sa. ẹ ṣe gan ni ẹnjìnìà kúnlé láti amẹ́ríkà. ẹ ṣe gan sa. babuga lọ. yes sir. babuga lọ. tẹ́bí tààrà tọ́jú lùmọ̀ ó tún síyà o ẹ̀wọ́n gbẹ́tọ̀ kan àròtọ̀ tó fa kíkì o tẹ̀bí tara tójú lù mọ́ ó tún sí ya o. hello sir. hello sir. yes sir. a kú ètò mo lé o. àwọn nìyẹn bàbá. president daniel president. yes sir. à ń gbọ́ yín bàbá. ẹni tó jèrè lọ́pọ̀lọpọ̀. <laughs> mo kí yín o. àwa ni wà. a kú iṣẹ́ náà. mo kí gbogbo studio lápapọ̀ pátá. alhaji mo ti mí sí yín mo ṣe padà dé láti sáìtì ni mo ṣe wọnú ọ́fíìsì. ok. tí mo tán rédíò gbá ẹ hmm. mo ti àyè wà lórí program mo ti o ah, mo ti miss kí lẹ gbé wá fún wa ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ òun náà lọ́rọ̀ Ìyábọ̀ Òjó nígbà tí Ṣeun náà tún takú ẹ̀ very dark man ó takú ẹ̀ Ṣeun náà tún takú ẹ̀ ní tí gbogbo wọn dẹ̀ ń sọ náà ni pé kó sọ nǹkan tí ó mọ̀ nípa ikú Mohbad yẹn pé àti pé kí ló gbé justice for Mohbad wọ́n ní wáì tó gbé sílẹ̀ òun nìkan tá à ń gbé yẹ̀wò. Alhaji adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. yàwó nìyẹn bàbá ṣe rí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó mo sì sọ níjẹta níwọ̀nba mo sọ ọ́nà níwọ̀nba náà lánàá ṣe rí darkman ṣe mọ̀ pé Ìyábọ̀ Òjó pẹ̀lú darkman àtàtójú ni wọ́n. bẹ́ẹ̀ni. darkman ṣe program kan ní Ìjẹ̀rìn ó dìde sọ fún Ìyábọ̀ Òjó wípé joking apart wípé ọ̀rọ̀ yìí kò ń sọ̀rọ̀ ìjà ó ní kó jọ kó torí Ọlọ́run ó ní kó gbé ìjà tó wà láàrin òun àti hmm. ìjọba ipe kó jọ kí Ìyábọ̀ Òjó kó jọ kó torí Ọlọ́run kó tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jáde fún justice for Mohbad ipe kó sọ àṣírí ikú tó pa Mohbad ipò mọ̀ ẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àṣírí ikú tó pa Mohbad ó wà lọ́wọ́ Ìyábọ̀ Òjó dákùn àsọ bẹ́ẹ̀ fún ipe òwò tiẹ̀ bá jà mọ́ rárá lọ́wọ́lọ́wọ́ yìí mo dẹ̀ sọ níjẹta mo sọ ní àná Ìyábọ̀ Òjó tẹ́ ń wò yẹn àbú ebè tẹ́ ń wò yẹn Wùmí náà tán fún wọn ó jẹ́wọ́ gbogbo ikú tán fi pa Mohbad pátápátá ìyá ọkọ dẹ̀ mọ̀ bó ṣe pilẹ̀ṣẹ̀ ikú. àwọn èèyàn sọ̀rọ̀ nípa kíní CCTV kámẹ́rà nítorí mi àwọn tó máa fún mi ní bí gbogbo ẹ ṣe lọ láti gbọ́ òkìtò ìkòròdú bẹ́ẹ̀ náà but ọ̀rọ̀ cctv camera yẹn kò dá èmi lójú àwọn èèyàn tó ń ṣì mọ̀ nípa ìdájà wọ́n sì ń sọ wípé gbogbo nǹkan tó fẹ́ mọ̀ nípa dúró bẹ́ẹ̀ látànà àti wọ látànà àti wọ látànà. bẹ́ẹ̀ ni àti bọ́ yẹn látànà àti bọ́ látànà. yìnyínní kẹ́ni bá lè ṣe mí ìtọ́jú mo ṣe sọ pé gbàtí gbogbo ọ̀rọ̀ jáde tẹ́lẹ̀ táfi ṣe fifty fifty àti pé àwọn ọmọ méjì tó wá wà bẹ̀ ìgbà ti ní pé ifun gan-an ti padà pé bàbá Mohbad ọkàn tèmi náà tún balẹ̀ gbogbo yẹn a máa dúpẹ́ ní inú gbogbo àti ọ̀dọ́ wa ní kíwèé kíwèé kí o àti ní ikú kíkẹ́ kí o. ní ẹ̀rẹ̀ mo bẹ̀ ní o láti ọ̀dọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers. thank you sir. ẹ ṣe gan sir. ẹ ṣe gan sir yes sir hello ma. ẹ kú iṣẹ́ mi sà. mọ́mí wa ẹ káàbọ̀ sórí ètò. yes ma. ẹ yẹ sà ẹ lẹ sà ẹ pẹ̀lẹ́ sà ẹ kú àtàárọ̀. ẹ ṣeun mọ́mí. mo lé o mo kí àdùfẹ́ o mo kí gbogbo àwọn ẹnjíníà o gbogbo àwọn back office mo kí gbogbo wọn o ẹ kú àtàárọ̀ ẹ ṣe pọ̀ sà so inú mi dùn fún ọ̀rọ̀ tẹ́ gbé wá o inú mi dẹ̀ dùn pé àwọn èèyàn ti sọ bó ṣe rí ṣẹ̀rí nǹkan tẹ́mi fẹ́ sọ ni wípé àwọn ìjọba wa lèmi ṣàn hashtag nǹkan ṣẹ̀rí gbogbo àwọn tó ń ṣe àṣemáṣe yìí tó dẹ̀ dàbíi pé they are conspirators nínú ọ̀rọ̀ Mohbad wọn lágbára jù fún lọ ayé bọ̀bọ̀ máa ń sọ pé ṣé ìjọba tún lágbára jù fún lọ ni mo listen sí Jídé Babs láàárọ̀ yìí wọ́n ṣe ṣe analysis yẹn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí nítorí pé ṣé tó bá jẹ́ pé just anybody ló ṣe nǹkan ní society wa tó dẹ̀ ní effrontery tó ní iota of information lọ́wọ́ pàláìtàláì kí ni ọjọ́ yẹn tó ṣú wọn á ti lọ gbé is a matter of interpol internal interpol tó máa ní kàn lọ gbé onítọ̀hún nọ́dà pé wọ́n sọ pé bóyá onítọ̀hún yẹn gangan because eh, tí nǹkan bá ṣẹlẹ̀ tó bá arrest yàn until proven guilty onítọ̀hún ó sì remain innocent but the fact is pé àwọn information kan ó ń jáde lẹ́nu àwọn èèyàn and the people have the infantry Wùmí gan tó sọ̀rọ̀ wípé òun àwọn tó pa Mohbad ìyàwó ẹ̀ gangan what has the government done about it. Hmm. àbí kò yé yín. bẹ́ẹ̀ni. ẹ wo incident tó ṣẹlẹ̀ nínú ọdún yìí náà ni probably maybe around February or March tí wọ́n lọ pa àwọn ọba ní Èkìtì àbí ní somewhere in Ondo state wọ́n tún pa ní Kwara ṣé mo pé wọ́n bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ wọ́n mọ wọ́n mọ bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ but out of pé outcry táwọn èèyàn pé ah pé nílùú tó ní tó lọ́ba tó ní joyè tó dẹ̀ pé ọ̀rọ̀ security làwọn bá lọ tán bá lọ kẹ̀dẹ̀ lọ ambush wọn kẹgbéyàwó sá lọ ṣé mo pé after ńgbà tí wọ́n pariwo síta tí oríṣiríṣi radio station tán gbé àwọn blogger tán gbé tí information yẹn tó get out tó dẹ̀ ń bá wọn kárí advocate ìgbà tí wọ́n sọ pé wọ́n mú wọn lára àwọn tó pa wọ́n ṣe mọ̀ pé ẹnìkan ló ṣe alamí wípé ìkànnù àwọn bóyá àwọn tó ṣe àṣemáṣe yẹn bó jáde ó fẹ́ wá ra ń jẹ ṣe bẹ́ẹ̀ nìkan yẹn ló lọ ṣe alamí fáwọn àwọn ọlọ́pàá and they arrested them bọ́n ṣe bọ́n ṣe kó wọn nìyẹn that's why tí ọ̀rọ̀ ti Jídé Babs tó fi wà very very important because ṣẹ́rí ta bá ń sọ̀rọ̀ lórí platform yìí kì í kàn ṣe pé we are interested in pé kán lè gbóhùn wa that's not the issue. The issue is that we are passionate about what we are saying. We are Nigerians. And nǹkan tó bá kan Nigeria ó kàn wá. We are not talking Nigeria, talk Nigeria as a land, as a structure, as a building. We are talking as a hmm. Nigerian, as a human being. Ibẹ̀ lèmi fẹ́ káwọn ìjọba wa ti rí. Kì í ṣe pé torí pé a jẹ́ Nàìjíríà ilẹ̀ Nàìjíríà kọ́ là ń sọ. Hmm. Kí ló mèkì ilẹ̀? tí bá wà tí o bá sẹ́yìn ọbẹ̀ yẹn ẹ̀kọ́ máa wà lásán ni àwọn èèyàn náà là ń sọ̀rọ̀ nípa ẹ̀ hmm, hmm. we are human being so tí àwọn ìjọba wa tó bá gbọ́ kó dìde kó tara ṣàṣà is disgraceful that one person two person only usurp power they, and these people they are nobody they are extremely nobody ní àwọn country tó jẹ́ pé àwa ń wà as developed nations ní àwọn western world nǹkan ṣẹlẹ̀ wọ́n arrest ẹni tó jẹ́ number one man wọ́n fojú balẹ̀ ẹjọ́ so who is anybody nílẹ̀ nínú constitution ó sọ pé everybody there is rule of law and everybody is subject to the law so gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí èmi ò rí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí mi rí wọn bá wí o àwọn orí bá wí ní ìjọba because they are letting us know pé òfin tó wà the rule of law òun pé law, law and order is for certain people. Hmm àwọn certain people kan tó bá ṣe nǹkan wọ́n lè mú jẹ so what are we kin, what are we preaching then you come out and say you are you know you are ẹ̀ ń ṣèjọba lórí everybody that is not the truth ẹ̀ ń ṣèjọba lórí àwọn tẹ́ fẹ́ àwọn tí nǹkan tí ò bá go their own way tí ò bá go your own way you will not come out and say it so irú ìjọba wo la ní nàìjíríà and they don't know it is shameful ó ń affect àwa táwa ní ìdálẹ̀ ẹnìkan à ń sọ̀rọ̀ nípa ṣe wọ́n pé mò ń sọ lánàá wípé Eh, eh, eh, ayébọ̀bọ̀ wọ́n sọ̀rọ̀ pa àwọn youth lára nǹkan táwọn ń sọ ní bíbá pé láti lè máa give back sí nàìjíríà táwọn ṣe hmm. onítọ̀hún ni wọ́n ṣàlàyé fún mi pé kí ló ń ṣe àwa nigerians kan pé even nídàálẹ̀ pé ká wo àwọn chance tó bá ṣe nǹkan wọ́n á dìde ẹ máa rí chinese restaurant ẹ máa rí ilé kí ló ṣe àwa nigerians tó jẹ́ pé ẹlẹ́yàmẹ̀yà àdàmú nǹkan tó fà á lélẹ́yìí ní àárín àwa yorùbá lásán yẹ káàárọ̀ òjire and we come together as one force We can fight ká ṣe pé kínní wọ́n ń jà fún Yorùbá nation this these are little issue that we cannot resolve even within our ethnic group our western zone we cannot resolve it is shameful that àwọn ilẹ̀ haúsá náà máa máa dìde ńgbà tán lọ sábùjá pé kí ló ń ṣẹlẹ̀ gan ibi tí mo wá ń lọ lélẹ̀ aláàjì kò sí nǹkan tó sọ pé àwọn tó bá sọ̀rọ̀ yìí tẹ́ rí pé òkè kó tiẹ̀ má jẹ́ pé ah, ẹ lágbájá báyìí ó dàbí pé nǹkan tó sọ ó mà lè mọ̀gún wa ẹ jẹ́ ká lọ fọwọ́ ra wa lẹ́nu wọn sọ pé àwọn ló pa until tó bá prove wọn guilty but somebody will have a country mo listen sí Seun Kuti lánàá mo dẹ̀ gbọ́ ti VDM yẹn náà wípé òkè ohun tí ẹ bá jà mọ́ wọ́n ti wọ́n ṣe ni pé ok pẹ̀lú tó sọ yìí òun lòun fẹ́ òun fẹ́ àtàkù òun ni but unknowingly for you a máa ń sọ pé níbi tí ibi wà ire wà nù o wa sọ pé camera number one if you are talking about cctv ẹni tó bá mọ technology cctv tó bá wà ń ta kì í ṣe pé torí pé wà ń ta hmm. kò lè capture nǹkan tó wà nulẹ̀ hmm. alhaji níbi tí technology dé technology lè capture nǹkan tó wà nulẹ̀. bẹ́ẹ̀ni. camera ó lè tí àwọn tó jẹ́ pé tó ṣe àwọn nǹkan tá à ń lò yìí technology ó ń lọ sísàlẹ̀ omi kí ló fi discover Malaysian air air jet tó tó tó tó tó tó crash the other time technology kan náà fi gbé jáde ẹ jọ ṣé if you are talking about pé CCTV camera or camera kan ìta ló wà kí ló ṣe dé sàlẹ̀ omi so àwọn tí wọ́n dẹ̀ ń ṣe kínní ọlọ́run ló dá wọn òun ló fún wọn ní ìmọ̀ that's why tó yẹ pé ìgbà míì téèyàn bá wo ọ̀rọ̀ ọlọ́run ẹ dẹ́ni ọlọ́run dá èèyàn tán inú òun bàjẹ́ well human be so wicked ibi tí mo wá ń lọ lélẹ̀ alájì èmi hmm. fẹ́ last caller àwọn màmá wa ti sọ̀rọ̀ lórí ti nǹkan tẹ́ gbé jáde lẹ́nu but n tẹ́mi fẹ́ sọ ni pé gbogbo tá a bá ti mọ̀ àwọn pointers tá a bá ti rí let's hashtag them pé Nigerian government ká máa hashtag wọn ká dẹ̀ máa list orúkọ wọn lẹ́yìn bẹ́ẹ̀ ṣe sọ we are not we are ààbò ẹnìkankan hmm. àṣepè fẹ́ ẹnìkankan but do the needful àwọn èèyàn kó ló yẹ ká máa ṣiṣẹ́ yín fún yín then tẹ́ bá tún wá republic tó ń fún yín ní information and not pursue that information you follow that information and investigate it whether it is true or not ẹ ṣe needful that's why we have you as our government as Ijoba, as okay àwa gbogbo akọ́lá máa wà nù police force gbogbo akọ́lá máa wà nù navy but tí nǹkan bá ṣẹlẹ̀ ìdí tó fi sọ pé ẹ wà nìyẹn ìdí tí arms of government fi wà nìyẹn and i'm calling on the national assembly wake up and do the needful ẹ ń dójú tì why are you there tí nǹkan bá ṣẹlẹ̀ ní bíbá tí outcry bá wà tí àwọn èèyàn bá rí pé ìjọba ò tí ì ṣe kan wọ́n máa lọ sí national assembly wọ́n máa wọ́n máa síbẹ̀ ni hmm. tó máa ń ṣe tó máa ń ṣe briefing wọ́n máa wọlé tó máa wọ́n máa àwọn kọ̀ọ̀kan lè wà tó fẹ́ fi ṣe àṣemáṣe wọ́n tó máa gbé placard tó máa fi rí pé àní tá à ń sọ yìí ẹ bá wa dá sí ẹ gbé kẹ bá wa sọ now hashtag tẹ́mi fẹ́ sọ last caller ẹ jẹ́ ká hashtag wọn pé let's follow the autopsy and the toxicology ó ti pẹ́ tó ti ń sọ mo gbọ́ lórí arise tí gúrẹ́sì tó ń gbà tó bẹ̀rẹ̀ lórí bàbá Mohbad lọ wípé àwọn ti fáìlì gbogbo àwọn kìnnì gbogbo àwọn tó yẹ káwọn petition ó ti wà wọn tí jọ́ọ̀jì ò tí ì bọ́wọ́ lù so ó possible lóòótọ́ pé ká gbọ́ lórí corona kọ́ sọ lórí corona pé kọ́ lọ ṣe toxicology ẹ jẹ́ ká máa hashtag wọn pé ok the next step tá expect lélẹ̀ kọ́ fún wọn ní approval kan lọ ṣe kọ́kàn má fẹ́ ọ̀rọ̀ ẹni sọ ṣẹ́rí gbogbo àwọn táwọn sọ pé kí wọ́n ti ń porúkọ yẹn ká máa hashtag wọn ká list wọn ká máa tag wọn tàbá kàn fún wọn ní wọn pé kí ẹ fún wọn publicity ni but the èyí tó important ni pé what action are we expecting next which is toxicology àti uh, autopsy so ẹ jẹ́ ká hashtag wọn until tíjọba máa fi gbọ́ i'm calling nigerian government i'm calling lagos state government i'm calling the security outfit ẹ ṣe needful if you are not doing it àwọn míì la tún gbọ́ lórí wíìkì tẹ́tí bá wa sọ pé wọ́n jí wọn gbé people are dying dss tó lọ pa bouncer irú ìlú wo yìí it's shameful it is shameful àwọn nǹkan tí ò yẹ tí ò tiẹ̀ gbàgbára kó jẹ́ pé ó máa take wa several years láti ṣe hmm. and we are calling ourselves giant of Africa giant of what giant of what wọ́n bá fẹ́ kó nǹkan wá sí eh, America alhaji wọ́n á ní wọ́n kọ́kọ́ lọ gba Ghana ńgbà míì wọ́n tó kó wá síbí because wọ́n trust Ghana ju Nigeria lọ what what is happening what kí ni nǹkan tá à ń sọ ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ Kenya now ṣèbí Kenya kó tó di pé riot ti Kenya ṣẹlẹ̀ about a week or two weeks ago tí àwọn èèyàn jáde tán lọ sun kínní tán subject president wípé kínní that president was here red carpet náà lè náà lè náà tẹ̀ fún ní White House red carpet náà tẹ̀ fún but ìgbà tí kínní yẹn ṣẹlẹ̀ ohun tó fà á táwọn yẹn fi jáde wọ́n revert bill yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ this is what we are saying but ẹ má jẹ́ kó jẹ́ pé even at that èmi máa ń sọ let our government kó má jẹ́ pé tí nǹkan bá bàjẹ́ ẹ ṣe máa ń sọ pé ẹ fẹ́ tún ṣe do preventive measure do the necessary ẹ eh, fi necessary thing system wa ẹ jẹ́ kó wà functional ẹ má jẹ́ pé tí nǹkan bá ti bàjẹ́ táwọn èèyàn bá pariwo títí tó bá di pé wọ́n wọ́n sún tòbí wọ́n sún kan ògiri wọ́n wá di violence mm. ẹ̀ wá ní wọ́n lọ destroy ibìkan tó yẹ kán ti ṣe test kan ẹ̀yin wọ́n lọ ṣe ẹ̀yin wọ́n lọ mọ̀ where is that done tó bá jẹ́ pé common man kan ló jáde ló lóun sọ pé ọmọ tí ò léèyàn tí ò lẹ́bí ló lóun mọ orúkú tó pa Mohbad ẹ̀ má ti lọ gbé láti gbé o. so what are we talking about the law is for everybody nobody is above the law please mm. Nigerian government I'm beckoning on you ojú tì wá ẹ ṣe needful Lagos state government ẹ ṣe needful mm. Ọlọ́run á ràn wá and Nigerian police ẹ ṣe àlàjì. ẹ ṣe gan ni mọ́mí. Mm. yes sir yes sir. ẹbí tààrà tòjú lùmọ̀ ó tún ti yá o ẹ wá gbé tó kan tó tó fa kíkì o ẹ ló ẹ kúrò àbí ẹ káàsán àbí ẹ káàárọ̀ lọ́dọ̀ tí ọ̀sán lọ́dọ̀ tí wà àárọ̀ lọ́dọ̀ tí. bẹ́ẹ̀ni um, aláṣì uh, orúkọ tèmi òun ni Mohammed so um, àkọ́kọ́ náà uh, mo kí pípọ̀ fún iṣẹ́ takuntakun tí ẹ ń ṣe ẹ ló ṣe ń gbọ́ mi sà. à ń gbọ́ yín bàbá. à ń gbọ́ yín lórí ètò à ń gbọ́ yín sà. All right. So um, I was uh, the one of the sil silence uh, listed uh, láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ struggling lé ọ̀rọ̀ but uh, ohun tó mú tí mo fi pè lẹ́yìn òun ni pé mo fẹ́ ṣe announcement kan mo sì ń fẹ́ kí gbogbo èèyàn tí ó bọ́ sétí àkọ́kọ́ ni pé ọmọ Kotonu lèmi. Okay but uh, mọ́mì mi nàìjíríà ni tí ẹ bá gbà mí láyè ní ìtòyí kí wọ́n yẹn lè gbọ́ mi yé amẹ́ríkà ni mò ń gbé so iṣẹ́ tí mo sì ń ṣe mi nídìí kí n pariwo ẹ̀ but uh, wọ́n ní iṣẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ nígbà tí mo wò sọ̀tún tí mo wò sósì mo padà rí pé ohun tó ń kákú bá kápá lágbára láti lè ṣe bí ìrànlọ́wọ́ nídìí kìíní kí òdodo kó fi lè jáde so yẹn ló fà á mo fẹ́ fi mo fi jáde lẹ́nu mi pé mi sì ń i'm not a social media person mi nítorí iṣẹ́ tí mo ṣe ò gbà mí láyè um, mo fẹ́ fi dá yín lójú wípé èmi gangan fúnra mi mo ti contact àwọn yẹn kan bí ẹ̀yìn tí àwọn tí wọ́n ń ṣe wàhálà lẹ́yìn ọ̀rọ̀ yìí so mò ń kó àwọn mò ń kó àwọn dọ́kímẹ́ǹtì kan jọ wáyé tí mo fi choose. Uh, um, QH radio tí mo rí pé ẹwà ẹwà honest gan ó ti yé so um, yeah ṣe gbogbo àwọn tí wọ́n ní ọwọ́ nínú kíní one way the other gbogbo prove lèmi kàn méjì ni mo sì ti ń fálọ ẹ gbogbo ẹ kódà bí wọ́n ṣe dé CNN èmi gan ti contact àwọn èèyàn kan ní senate lórí lórí issue yìí mo fẹ́ fi ádá gbogbo yẹn lójú pé táwọn bá ná wọn lágbára ní nàìjíríà wọn lágbára agbára wọn nàìjíríà náà ni ó pè sí. Hmm. àmọ́ ibi tí ó gbé dùn mọ́ mi ọkọ̀ káwọn tí wọ́n ń dá ọkọ̀ yìí tí à ń gbọ́ ọkọ̀ wọn tí kìíní yìí ń sí wọn ń wù lábẹ́ wọn yìí gbogbo wọn ni wọ́n máa travel out wọ́n mọ wá sí amẹ́ríkà wọ́n lọ sí amẹ́ríkà wọ́n lọ sí london bó tí tó bá ti fà á tí n bá ti lè rí àwọn proof tèmi ń wá tèmi nídìí láti fáìlì fún yẹ̀kẹ́ èmi náà mo fẹ́ jókòó ṣiṣẹ́ náà iṣẹ́ tí mo ṣe ni. Hmm. so wọ́n fi pètàn nípa àwọn wa amẹ́ríkà rí ni ó ti kó jẹ́ gọ́vnà wọn à nílẹ̀ wọ ibì kankan mọ́ mo fi dá wọn lójú europe ni UK ni Amẹ́ríkà ni Canada ni kódà máa bá débi pé àwọn ọmọ wọn gangan wọn máa dìpọ́tù wọn tó bá ti wà ń lò náà hmm. ẹ ẹ lọkọ síbi kan ìrànlọ́wọ́ tèmi tí mo fẹ́ ṣe nìyẹn ohun tó sì fa tí mo fẹ́ fi ṣe òun ni pé um, mọ́mì mi mo ṣe sọ lẹ́ẹ̀kan Nàìjíríà ni mọ́mì ọmọ Ọ̀yọ́ state ni mọ́mì hmm. bàbá tó bí mi ní Kòtónú. Mm um, and 20, 2002 mọ́mì mi lọ sí nàìjíríà iṣẹ́ àwọn lọ lọlé mọ́ padà hmm. kí n máa fi gbà yẹ lásìkò káwọn èèyàn kan fi lè mọ ohun tó gbé mi bọ́ta mo ní láti jàjà yìí mò hmm. ń jà yìí tí mo lè jà náà níkọ̀ torí yẹ mo ṣe sọ um, àwọn tí wà lamẹ́ríkà tí bá ti ní mi lè gbójú bọ́ta àti iṣẹ́ tí mo ṣe wọ́n ti understand. Um, mọ́mì mi sáà lọ ṣá ààrẹ mọ́mì mi kò sí owó tí wọ́n ná kò síbi tí wọ́n wá gbà ní nàìjíríà yìí hmm. kí ni mo wí nísìn twenty twenty twenty um, two thousand two thousand two right òun ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ hmm. so ẹ wá ẹ wá lérò pé èjì mi nígbà yẹn pẹ̀lú àwọn àwọn ẹ̀gbọ́n mi àtàwọn àbúrò mi hmm. ṣé a lè gbàgbé ìwù kan bẹ́ẹ̀ ṣé a lè láìkì ìwù rú bẹ́ẹ̀ hmm. Hmm. láti ìgbà yẹn social media ò tí kò tí ì gbàgbọ́ báyìí o kò sí àdúgbò tó tẹ̀ sí ní pápá ká tó wá máa rí pé kàkà tí kìnìún yóò fi dínkù nítorí lẹ́kùn ní nàìjíríà yẹn so ìjọ kan náà ni ìyá náà ni máa ń dúró ni máa ń dá kan dúró so Mohbad o kú but o wá kú o fi túnà sí àwọn àwọn aṣebi yìí ni olóògbé ti tọ́lọ̀ àṣe wọn ló sì tú. àmín àmín. máa fi dá ẹ lójú. ẹ ṣeun ẹ ṣe gan sa. mo ànọ́ọ̀sẹ̀ torí mo fẹ́ ṣe o dá mi lójú gan bó ti máa pè é létà. ẹ ìyẹn ló dáa jù ìyẹn ló dáa jù à lè jọ sọ lẹ́yìn ètò à sọ lẹ́yìn ètò ẹ ṣe ṣeun sa. máa pè é lẹ́tà. ẹ ṣeun. kò sí bójú kò sí bó ṣe fẹ́ tó ẹ bá a ti dá bàbá Mohbad lójú wípé àwọn àwọn organisation kan wọ́n bọ̀ wá sí Nàìjíríà láìpẹ́ yìí ní láti àná mm. sí yìí. ẹ ṣeun. so wọ́n mọ̀ kàn wọ́n lára. ẹ ṣeun. ètò tán fi tọrọ ètò tún ti dọdẹ o ètò tí ó là fi yọ tí ó là fi wé. kò lábùkù kò lábàwọ́n ó kún fún oyè. bábí a kí gbogbo ẹ̀yin tó jẹ́ pé bí a ṣe ń sọ̀rọ̀ ìbóyá iṣẹ́ ìwọlé sórí ìlà a kí grandma àfin mọ́mì ẹ káàbọ̀ sórí ìtumọ̀ ẹ ṣeun gan ni pásítọ̀ olùṣègùn ọ̀ṣọ́bà láti amẹ́ríkà àwọn náà ti wọlé sórí ètò bá ṣe sọ̀rọ̀ yìí àǹtí òrèké àǹtí òrèké erélúkí ojú rédíò akíyín pé ẹ ṣe gan ni ẹ káàbọ̀ ẹ ájì aráàmà taiwo ẹ káàbọ̀ sí orí ètò akíyín pé ẹ káàbọ̀ sáàrin wa ẹ jẹ́ ká tún wo ilé iná ẹ àbí wò ní díje bàbá jẹ hmm, ká nà ọgàn ó yà kọ́sítọ́mà yìí tó fẹ́ ra lẹ́nu àwọn ilé tẹ̀ ń tà kí. hello. hello my wonderful customer kì í ṣe wonderful customer ni. Hmm, ọ̀rẹ́lẹ̀ hello ma. mọ́mí wa ẹ káàbọ̀ sórí ètò. Ah, ẹ ká san alájì. àwa nìyẹn o ìyá ìyá ìyá àdì ní gbogbo QH radio alájà Dáúdù ẹ káàbọ̀ mà. ẹ káàbọ̀ mà o. yẹ sà ẹ fi iṣẹ́ náà ọlọ́run máa fún yín ṣe ohun yín ò ní àmì mà. ẹ pẹ̀lẹ́ yes ẹ jọ ṣe first show yín ni ṣá. bẹ́ẹ̀ ni ma alákọ̀ọ́kọ́ ni first one lélẹ̀ ẹ mọ̀ ah, ah ok torí mo ti iṣẹ́ òpin ti send message tẹ́lẹ̀ mo wà lórí ẹ̀ bẹ̀t mo ní àlejò. bẹ́ẹ̀ni wàá mọ ibi tí ẹ bá ọ̀rọ̀ dì mọ́ nígbà tẹ tẹ ibẹ̀ ti tẹ́ bẹ̀rẹ̀ nígbà tí ẹ̀yin àti bàbá onílẹ̀ tẹ sọ fàbù yín tán. Ah, àwọn náà ń pa alájà díje babjé mọ́ pa àwọn rántí pé èèyàn olúwarí ò gbọdọ̀ gbẹnu falágbàfọ̀ àwọn róòfò tí ò ṣe. màmá màmá ṣé kò sí Sri Lanka lórí ilẹ̀ alàyè. ẹ wá bá a sọ fún ọ pé àwa náà ti nílẹ̀ ní north carolina o ṣe é gbọ́ wọ́n ní ṣe é fẹ́. ẹ jọ sẹ́ gbogbo àwọn pépà yẹn ti pé tí pépà bá ti pé wọ́n ní. báyìí bá ti wọlé ẹlẹ́ẹ̀kejì àfọyín nílẹ̀. ṣe é gbọ́ ẹ fẹ́ kí n máa ti kàmpé fún ẹni tó jẹ mí lówó ní ah, màmá. wọ́n láwọn ò ní kàmpé fẹ́ tọ́jú àwọn lówó. ó jẹ mí lówó báyìí jẹ mí lówó. báyìí jẹ mí lówó. ọgbẹ́ ìkúrọ̀ bẹ̀dẹ̀ àjẹ́ yín lówó. báyìí jẹ mí lówó. ẹgbẹ̀rẹ̀ ẹkú sí lọ. ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tá a gbé ọ̀rọ̀ tá a gbé yẹ̀wò mà ni pé àwọn èèyàn àtàkì Ìyábọ̀ Òjó pé kó sọ nǹkan tó bá mọ̀ nípa ikú tó pa Mohbad Ṣeun Kútì àtàkì Very Dark Man àtàkì làwọn rò pé kí ló dé tó jẹ́ pé gbogbo wọn ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó náà tún padà ń dá ọ̀rọ̀ ẹ̀ padà sí i n tá n gbé yẹ̀wò nìyẹn lọ. gbogbo àwọn náà gbogbo àwọn náà mọ ọtọ lọlẹ ṣé nǹkan yàlẹ nǹkan ọkùnrin náà lẹ ń gbé ṣé rí gbogbo wọn náà náà mọ ọmọ wọn pé Ìyábọ̀ mọ mọ́ọ̀ṣì nípa ọ̀rọ̀ Mohbad that is so tí wọ́n bá ń àtàkì ẹ̀ mi ò blame wọn wọ́n hmm. mọ̀ wọ́n fẹ́ kó jáde kó lọ pẹ̀lú ara ẹ̀ sọ ni mo dẹ̀ mọ̀ wípé òkú ẹ̀ spirit Mohbad náà ó tẹ́ ń tọ́ọ̀sì òun náà tí ò bá ṣe bẹ́ẹ̀ ni kò ní máa lọ sísọ pé ìta ni CCTV camera wà tí mọ́lí kò sí níbi kankan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ṣé bóun náà ló ń gbójú gbá ẹgbẹ́ ọ̀ ló ń gba wájú ló ń gbẹ̀yìn hmm. ilé tí ò bá wọn gbé tó ní CCTV camera ò sí níbẹ̀ níta ẹ̀tún ti ní ìta ló wà ẹ̀tún ní kò tún sí nínú ilé so kámẹ́rà tó bá wà nínú ilé tí ò bá sí nínú ilé èyí tó wà níta nígbà tó ń gbé jáde àbáwọn tó ń wọlé tó lọ ṣiṣẹ́ ẹbí yẹn ṣé kámẹ́rà ti ta ò ní gbé wọn ni hmm. àní káṣí àtẹrí kan ìbàjẹ́ tinúlé àbí ti tìta káṣí àtẹrí kan bẹ́ẹ̀ ẹ̀hún bẹ́ẹ̀ yẹn ni hmm. èyí tèmi fẹ́ sọ nípa ẹ̀ nìyẹn hmm. then àwọn dáàdì tí wọ́n pè wọlé láti sí Amẹ́ríkà náà níná ní ọmọ Kútọ́nù ni. bẹ́ẹ̀ ni tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà. wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo sọ náà yìí pé Nàìjà ní agbára àwọn ará bí pin wọn ní agbára ní US wọ́n ṣe ń control àwọn president wọn tó ẹ̀wọ̀n àti ẹ̀wọ̀n kí wọ́n ṣe ń pè gọ́vnà wọn bẹ̀ yẹn wọn ò ní control lórí àwọn ìjọba tiwa níbí ibẹ̀ náà ló máa mọ àti wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí tó dẹ̀ máa tó nìyẹn. àmín. dẹ̀ tí ìyá Mohbad tẹ́ ẹ discuss lánàá ni mo kí mo fẹ́ sọ. ṣé ó ń complain ni pé wọ́n fún bàbá Mohbad ní owó ni àbí báwo ni. wọ́n ní wọ́n fi ń pawó ni pé wọ́n náà kàn fi ń pawó ni pé wọ́n fi mú ìje lásán ni pé káwọn èèyàn máa fún ọ lówó mọ́. ṣé ṣé ìyá Mohbad ló jáde ló ń sọ yẹn ni àbí àwọn tí ń lọ lọ́hùn. rárá ìyá Mohbad ló ń sọ ẹnìkan kámẹ́rà wọn báyìí lórí fídíò pé bàbá Mohbad kàn fi ń pawó lásán ni. Ah, ah, ok òun kọ́ síbò lọ́wọ́ kọ́ fi pawó. aláwọn ah, ò tiẹ̀ pawó wọ́n láwọn ọ̀fẹ́ kọ́ mọ́ rí. ọmọ tán gbé wá ní ẹ̀wọ̀n every month wọn fún ọmọ ni. Ah, wọ́n láwọn ń tà wọ́n. táwọn náà bá ti ń gbowó lọ́hùn kò yẹ kí kò yẹ kí wọ́n máa tara mọ́ wọ́n jẹ́ lọ́ọ̀tì ni torí wọ́n ti pé àtìrí ti ń tú bẹ́ẹ̀ bàbá Mohbad ti wọ́n ti rí justice ọmọ wọn déèrè tiẹ̀ àṣírí wọ́n ti ń tú òun ṣe jáde wọ́n jẹ́ lọ́ọ̀tì ni ẹ wọ́n sílẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọn ò dẹ̀ ti rí nǹkan kan torí gbogbo level tá ń gbé lọ wọn ò tí ì rí nothing àṣírí wọn máa tú. Hmm. wọn ò fẹ́ kán ṣe autopsy yẹn ni kán mọ́ káàtì wọn má bàa tú nǹkan tí wọ́n ṣe nìyẹn àwọn dẹ̀ máa dẹ̀ máa ṣe àdẹ̀ béèrè owó lọ́wọ́ wọn gbàwọn tó dẹ̀ ń fún wọn lówó àwa ń gbàdúrà kọ́nà tí wọ́n máa bò wọ́n láṣìírí ni kí ló kan tiẹ̀ ń bẹ̀ ṣé òun ló bá wọn ṣiṣẹ́ owó tí wọ́n ṣe ni òdodo làwa fẹ́ torí abiyamọ gbogbo àwọn abiyamọ náà dìde òun la bí agba tó ń ta ọmọ ẹ̀ àwọn abiyamọ náà dìde náà ṣe yẹn so kò nídìí kó máa complain torí hmm. òun kọ́ ló ń bá wọn ṣiṣẹ́ owó wọn kí náà dé ń pè ọlọ́run dẹ̀ tó wá máa wá ṣe é níbi tí Mohbad ti ń tó ń rí justice lọ ní pé kí ni mi ìmọ̀ bóyá ẹ gbọ́ ti show ti kíní bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ṣe lánàá. bẹ́ẹ̀ni a ti gbọ́ a ti gbọ́ bẹ́ẹ̀ni a ti gbọ́ bẹ́ẹ̀ni. gbogbo yẹn náà wọ́n jẹ́lọ̀sì ni wọ́n jẹ́lọ̀sì ni mm. wọ́n sílẹ̀ pressure ni kọ́mọ́kọ́ máa lọ ní hypertension pẹ̀lú nǹkan tó tó ń ṣe wọ́n ni tó mm. ló yẹ kó bojú kó fọwọ́ bojú mi báyìí so nǹkan tẹ́ máa sọ nípa nìyẹn nìyẹn o ẹ ṣeun mi ò fọ́n sílẹ̀ o àṣírí wọn tú ni o àwọn tó ń rà káàkiri ẹ̀hún ni ìbílẹ̀mù wọn o ọmọ tó mú ìyàbọ̀ mọ́ mọ́ọ̀sì mọ́ọ̀sì ni mọ́ọ̀sì ni hmm. nípa ọ̀rọ̀ Mohbad ó mọ̀ ẹ ṣeun mi ìhun ni ìyá ìyá àwọn ará adé ẹ ṣe mọ ẹ ṣe mọ mi ẹ ṣe mọ mi wa àmín àmín mà mo kí gbogbo àwọn yẹn wá o happy fourth of july yìí wá kí lìdẹ́ pẹ̀lú fún nàìjíríà amẹ́ríkà yìí ẹ ṣí mọ́ mi. ẹ wá gbé tó kan ọ̀tọ̀ tó fa kíkì o tẹ̀bí tààrà tójú ló mọ̀ ó tún sí yá o. hello ma ẹ káàsán o. hello. ẹ káàsán ma mọ́mí wa. mọ́mí wa yes ma ẹ káàbọ̀ sórí ètò àwa. àwa nìyẹn mọ́mì. àwa nìyẹn ẹkẹlẹ kò ṣe eh, ẹ mo text alhaji because colleague mi ó sọ pé èèyàn kan wá sílùú àwọn hmm. Sri Lanka wọn nílẹ̀ ẹ̀kan wọn lè wá rí èèyàn kan so mo wá ní ẹni ọ ní Nàìjíríà bọ̀ Ghana ló ń gbé mo ní à ah, kó wọn máa lọ jẹ díje bàbá ẹ bá mi sọ o. Ah, wọ́n ní ọmọ Nàìjíríà ló ń tọ̀ ṣùgbọ́n Ghana ló ń gbé. ṣé yẹ sọ. Eh, ah. mo ní àjẹ́ alájà. ohun tí jíjẹ bá jẹ sọ. alájà. oríkì mi níbi iṣẹ́ ló sọ bẹ́ẹ̀ fún mi. alájà. mo ń gbọ́ yín. ẹ mọ́tò ẹ kọ́rẹ́jì díje bá sọ àwọn róòfù àwọn róòfù bẹ́ẹ̀ wulẹ̀ ń pagbo ojú ìtàn lẹ̀ ẹ mọ́tò ẹ kọ́rẹ́jì wọn. ọ̀rọ̀ mélòó làwà fẹ́ ṣe ti rí. alájà mọ́tò ẹ mọ́tò ẹ kọ́rẹ́jì wọn kọ́ máa parọ́. díje ò ń pọ̀rọ̀. ẹ wọn ti jẹ ti rí ah, ah. wọn lọmọ nàìjíríà ló ń tọ ṣùgbọ́n ghana ló ń gbé mọ́mì wọn dákọ pé máa ń sọ̀rọ̀ lórí rédíò mọ́mì wọn ni máa ń sọ̀rọ̀ lórí rédíò wọn wọn wọn ọmọ personality mi débẹ̀ ah, yẹn ọmọ personality mi débẹ̀ yẹn. o ti yé mi. Ah, alájí èmi ò parọ́ ó tọrọ ní gbogbo tó bá jáde lẹ́nu mi god bless you mọ́mì ẹ ṣe mọ́mì ẹ bá wa dá sí àbọ̀ abánọ̀rọ̀ ti ẹ jẹ́ alájí òkú òrí kọ́ọ̀tù. ìyábọ̀ òjò ó ti alájí ìyábọ̀ òjò ti mọ nǹkan tí ó ń wá ṣèbọ̀ rẹ̀ lòun àti naira marley. Mm-hmm. ó ń kọ́ ọmọ ẹ̀ ló ń kọ́ àwọn èèyàn lọ bá ba gbogbo ntọjọ jọ ń ó ń bá wọn ń bá wọn ta gbogbo nǹkan jọ ṣe bóun ló fi mú Mohbad lọ sí London pẹ̀lọ́pọ̀ tọmọ yẹn ń sọ gbogbo nǹkan tó ń go through tó sọ fún ẹ tó fi yẹn àárín ìwà àti náírà wa dàrú wa ti rí opportunity bó òun ìkan náà ló ní Mohbad òun ṣe justice for Mohbad nígbà tó ti ó yí biri nígbà tó ti mọ̀ pé òun ti wà ní ọ̀la ara máàlì kó sákó lóhùn ó jọ ìwọ̀n ni hmm. ó wá ń sọ pé CCTV ta ló wà kíní ọ̀kíní kan ṣe rí ọ̀rọ̀ CCTV tó báwo ló ṣe mọ̀ ọ̀pẹ́ ta ló wà ó ti ṣe mo máa ń sọ látijọ́ bẹ̀rẹ̀ pẹ̀pẹ́ pé ebe abu ebel ṣe hàn pé mo máa ń sọ alájí pé mi ń yé sọ abu ebel abu ní tiẹ̀ máa ń pè pé ó mọ gbogbo ẹ̀ everything ó mọ in total, kò sí nǹkan tí ó mọ ó mọ tó ṣẹlẹ̀ sí Mohbad ó mọ tó tí ó wù mí gbogbo wọn náà mọ everything including Ìyábọ̀ Òjó yìí Ìyábọ̀ Òjó òun ló ń lọ ló ń gba wájú ló ń gbẹ̀yìn ló ń gba wájú ló ń gbẹ̀yìn ló ń gba wájú ṣèbọ́n lọ campaign owó tọ́gbà nǹkan bọ̀ ló kù sí okòó lẹ̀ níwọ̀n àti tó ń tó díke hmm. kòkó lẹ̀ náà wọ́n ti dẹ̀ ti sọ olùlọ́yọ̀ dókítà yẹn ó sọ ó ní ibi tí Ìyábọ̀ Òjó bá ti tẹsẹ̀ sí báyìí ẹ gbàgbé ẹ̀ ni ó máa ṣe onítọ̀hún pa ni o ó dẹ̀ ti ń ṣe ohun mi lọ́nà sí i cctv tó ń sọ yìí ó wà lọ́wọ́ ọmọ ẹ o gbogbo ṣe bí gbogbo ẹ ṣe jẹ́ ó ti sọ fún ó ti mọ̀ àá ṣe ṣégi mẹ́tàlá fún yẹn dẹ̀ ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ àti ṣeun kùtì hmm, kọ́ńtà bàbá yìí. ìta àríta fi ni àmúwá náà nìyẹn mọ́ ṣe ṣége fún ìyẹn òkú ó tún wọn bú ìyá yẹn ó ń bú ìyá ọmọ ọlọ́mọ ìyẹn ò bú ìyá yẹn ó bẹ̀rẹ̀ sí. dr olóyè ó fún tún pẹ̀lú ọ̀rọ̀ ìyá tara ẹ̀ hmm. ọ̀rọ̀ ìyá ọ̀rọ̀ ìyá Ìyábọ̀ Òjó hmm. ó fún tún slovenia kan ní ló ṣe ìyá ẹ̀ ni hmm. tó fi kú ìyẹn fún. a dẹ̀ ti ń gbọ́ positive kiri pò fọ̀rọ̀ látọ̀dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ó ti ní toxicology uh, autopsy òun máa ṣe soul hearted òun máa sanwó gbogbo ẹ̀ fúnra òun òun fẹ́ ní donation so hmm. <laughs> ìyá bàbá Mohbad gbádùn ló wà ó tún ra nǹkan fún bàbá Mohbad lánàá anyway ẹ máa bá ń bẹ́ẹ̀ tó lọ àlọ́ yìí adúpẹ́ mọ́ ẹ mọ́ mi yes ma ẹ ṣé mọ́ mi yes sir all right sir ẹ já máa ní díje babji ká ní abala kejì lórí ètò Mr Ajani akin pé káàbọ̀ láti London um, díjẹ babaji a ní pẹ́ padà káwọn yẹn fún wa ní wákàtí kan láti hmm. padà sábàlá kejì lórí ètò ẹja máa lọ lẹ́nà for now hmm. ẹ má tí kú lórí ìlà òye yẹn a ní pẹ́ padà kí ló dé ètò fẹ́ ta lẹ. irọ́ sẹ́ni pé mi ò parọ́. ẹ má wọrí. ẹni pé mi ò parọ́ wọ́n rí mi ní Sri Lanka. ẹ má wọrí. àfi tẹ́ sọ fún mi pé Sri Lanka ò sínú máàpù Áfíríkà nìkan àmì nínú wọ́ọ̀dù lè kọ́ lóko. ọ̀dà kò sí mbẹ̀. kò sí mbẹ̀ ẹ eh, Ghana wọ́n ti delete Ghana náà ni. <laughs> kápẹ́ tẹ fẹ́ gbọ́dọ̀ kan yóò fi balẹ̀ nìyẹn. wọ́n ti delete Ghana náà ni. <laughs> ǹjẹ́ ẹ ká máa bàtí kò yí máa fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n pè gbogbo àwọn callers wa pátápátá a dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo àwọn ẹ̀yìn alájì hmm? fún ìkéde tí wọ́n sanwó fún kékeré ráńpẹ́ náà ni. ṣé kò tó sọ̀rọ̀ lẹ̀ o. irọ́ irọ́ lẹ̀ kọ́ àwọn kan wà wọ́n ní àwọn àwọn àwọn ẹ agbàgbé àwọn sórí kọ́mẹ́ǹtì o kìnnìkan kìnnìkan a ti sọ fún yín a ṣàlàyé fún yín pé gbogbo àwọn tá à ń fún lóye pátápátá àwọn tó jẹ́ regular callers ni kì í ṣe pé bóyá kò ń dáṣe oyè oyè tó jẹ́ new làwa ń fún àwọn èèyàn ní bíbá hmm. hmm, bá a ṣe ń talẹ̀ tó jẹ́ new. <laughs> ètò ọlọ́run ẹ tàdàgbére ẹ̀yin tó ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ a máa sọ fún yín whatever tẹ́ bá ti sọ sórí comment kò lè dọ́dọ̀ wa o. bẹ́ẹ̀ni so ẹ jọ ẹ máa. bá ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ bá wa sọ personally ẹ má fi sórí comment. ẹ ẹ kọ́lá àwọn numbers ẹ lórí àwọn lórí screen lágbára ọlọ́run àwa la máa máa wá ẹ̀yin náà la máa máa dé bá a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó yẹ pé wọ́n ń wo programs wa pátápátá a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣe gan ẹ lágbára Elédùmarè lọ́pọ̀lọpọ̀ lọ́lọ́run máa fi rọ́pò fún yín. balógun abájílẹ̀ lórúkọ tèmi tí gbogbo yín mọ̀ sí DJ Babuji ó tún dìgbà kan náà for now mo fẹ́ lọ sẹ́ mo nítorí kò sí. ẹ ṣeun o gbogbo ẹyin tí ẹ jẹ olólùfẹ́ wa alájì ti gbé gbogbo dírínkì ńlẹ̀. ẹyin olólùfẹ́ wa ṣe gan ni apàdé tó bá di lábala kejì tí ń tò tọ́ Quadri Hamzat ẹ ṣeun. from Accra to the world ó milẹ̀ títí ó kárí ayé. QH radio làwa ń gbọ́. fún ròyìn tó kún rẹ́rẹ́ àtètò tó yọrantí. QH radio làwa ń gbọ́. fèrè ìdárayá àtọ̀rọ̀ òṣèlú. QH radio làwa ń gbọ́. ẹ bá wa dòwò pọ̀ kájé ó bugbájẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé ni wọ́n gbọ́ wa. QH radio làwa ń gbọ́. From Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́.